إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ظلم ينوت الجزء أين الألوان من يهدئ الله فلا مضل له ومن يبلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adápẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àtọ́rọ salatu fún anájúwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn ará ilé ń ṣí ọlọ́run ọba tí mo bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa ti gbẹ́bẹ̀rẹ̀ wọ́n lájẹ́ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò Suratul Hajj, Quran chapter 22, látòrí àyà 29. أعوذ بالله من الشيطان الرجيم ذلك ومن يعظم حرمات الله فهو خير له فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر فكأنما خر من السماء فتق تصرفه الطير أو تهوي به الريح في مكان سحيق ونضع الله سبحانه وتعالى أو ببصر من سورة الحج ليس في àti látòrí àyà twenty seven àbí twenty six lórí àyà thirty tí a bá gbàgbé ní ẹ̀sùn tí ó lọ àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ hajj ṣíṣe àti pò sí hajj wà nínú Islam àti àwọn ọlá tó ń bẹ fún gbogbo alálàájì lọ́kùnrin lóbìnrin àti àwọn ojúṣe oníkálukú wọn tí wọ́n á ṣe àti àwọn àsìkò tó jẹ́ àwọn àsìkò tí a máa fi ṣe hajj gbogbo eléyìí òun nìkan tí a ní àǹfààní láti kọ́ lẹ́kọ̀ọ́ láàrin twenty six verse twenty six dé verse thirty ní ẹsẹ̀ tí ó lọ ní ìtẹ̀síwájú ọlọ́run bá wọ́n sọ fánàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní ṣùnàfà alùlọ́ wọ́n yọrọ mọ̀ṣirikí nàbí ọlọ́run ló wọn ọba òun fẹ́ kí gbogbo ọmọ ènìyàn pàtàkì jùlọ àwa mùsùlùmí kájẹ́ ṣùnàfà àlùmá kájẹ́ ni tí yóò dúró ti ọ̀rọ̀ ọlọ́run ọba. Ẹni tó ń kí òyìnbó tí yóò dúró ti ìjọ kan ọba. tí ò ní mọ wọ̀túnwòsì tí ò ní mọ yẹgẹrẹ kúrò níbi la ilaha illallah. ìtọ́lọ́wọ́n ọba tó fẹ́ kí gbogbo ọmọ ènìyàn ká jẹ́ nìyẹn ká fi ìjọ ṣoṣo ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kí á fi rinlẹ̀. كما جاء jẹ́ mushrikina billah ká má jẹ́ ni tí ó mọ lọ bá كامي ọba wá orogún tí ó mọ pa ìjọsìn fún nǹkan mí papọ̀ mọ́ lọ́run ká jẹ́ mùsùlùmí ẹni tí ó mọ sin ọlọ́run ọba lọ́kan tí ó sì máa gbéra dì láti jọ́sìn fọ́lọ́run ọba lọ́kan bákan náà kí ó sì máa jìnnà sí ìbọ́lọ́wọ́ orogún àti ìmọ̀ dá iṣẹ́ papọ̀ ìjọsìn papọ̀ pẹ̀lú àwọn tó ń bá ọlọ́run bá wá orogún tí ó máa jìnnà sí wọn. wọ́n máa ń yí ṣeré kíbi lọ ọlọ́lẹ́nikẹ́ni tó bá fi lè pé wọn lọ́wọ́ bá wá orogún lọ́kùnrin lóbìnrin tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí akẹgbẹ́ tó fi dọ́gba sí ọlọ́run nínú ìwọ̀ àbí nínú gbọ́rọ̀ sí àbí nínú tẹ̀láṣẹ àbí nínú ìtẹ̀fún àbí nínú ìmọ̀ wárìrì lọ́sọ́dọ̀ rẹ̀ tó gbé nǹkan kalẹ̀ gẹ́gẹ́ bí akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dà ó jábọ́ láti òkè sánmà ẹni tó jábọ́ láti òkè sánmà fàtàtọ́fowó tọ́yìn nígbà tó jábọ́ láti òkè sánmà kò tí ì délẹ̀ tí ẹyẹ bàmbà ẹyẹ ńlá bá tún gbé hánu lòun náà bá tún gbé e àwòtáwì bíi àríhùn fi mẹ́kánì sàhíkan ọlọ́run ní àpèjúwe mi fún gbogbo mùṣírìkí ó rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jábọ́ láti òkè sámà tí atẹ́gùn wá gbé atẹ́gùn ìjì ńlá wá gbé ó gbé lọ sí jìdójìdún ààyè níbi tí ò ti séèyàn tí ò ti sára tí ò ti sọmọ ènìyàn níbi tí ó mọ̀ rí ibẹ̀ ló gbé lọ. eléyìí ọmọ kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé àtẹ̀wéhìd ìṣe ọlọ́run ọba lọ́kan ṣoṣo fàdúilẹ̀ ọ̀lẹ́ni nẹ́ẹ̀mà ìdẹ̀rani lọ́dọ̀ ọlọ́run kẹtìríyà eléyìí sì ni tó bá àdámọ́ ọmọnìyàn mu eléyìí sì ni tí gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá jíṣẹ́ fún gbogbo ẹ̀dá la ilaha kò sẹ́ni tíjọ kì í tọ́ sí lódodo tó ju ọlọ́run ọba allah lọ gbogbo àwọn ànábì ọlọ́run èyí tí wọ́n pèpè sí lélẹ́yìí láì táyà fi nínú wọn. jẹ̀mọ́ ọlọ́run dá mọ́ wa lára ni àdámọ́ ni amúwáyé ni ká sin ọlọ́run lọ́kàn ṣoṣo ká gbà pọ́lọ́run lọ́kàn ṣoṣo ń bẹ kò lórogún kò lọ́bà kan. gbogbo ń sì dá pátá òun làmì nǹkan yìí ń bẹ lára wọn. وفي كل شيء له آية تدل على أنه واحد gbogbo nǹkan pátá òun lẹ́ẹ̀ máa rí ní bíbẹ̀ rẹ̀ ìṣe rẹ̀ ní tó ń tọ́ka pé ọlọ́run ọba ọ̀kan ni kò lórogún kò lọ́ba kan kò bímọ ẹnìkan bí kò lálàfijọ́ kò lálàfiwé Allahu akbar jama bọ́mi ènìyàn bá bímọ ta ló kọ́ ọmọ tá a bí níyàn máa lanu kó tó jẹun tọmọ ènìyàn bá bímọ ta ló sọ fún un wípé oúnjẹ tí ó jẹ níbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ ọjọ́ ìgbésí ayé rẹ̀ ìgbà yàyà rẹ̀ ló wà ta ló sọ fún ta ló sọ fún ọmọ ènìyàn kó mọ díjú tó bá fẹ́ sùn ta ló sọ fún ọmọ ènìyàn pé àsìkò ń bẹ àsìkò oorun ni gbogbo eléyìí agbára ọlọ́run ọba ni bó ṣe ń bẹ láàrin ọmọ ènìyàn bẹ́ẹ̀ náà ló ń bẹ láàrin àwọn ẹranko màálù ama ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ni ewúrẹ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ẹran ta ló sọ fún wọn wípé wọ́n á lanu á mú ta ló sọ fún wọn bẹ́ẹ̀. ìdí máa bẹ láàrin ọmọ síyá tá pè ní hanon tó ń bẹ láàrin ọmọ ń bẹ láàrin àwọn ẹran náà ìyá ẹran àtọmọ akbar. eléyìí tọ́ka wà ní kí wà fi kú lè ṣe yìí làwọn àyà gbogbo nǹkan pátá láàmú rí àmì fífẹ́ ọlọ́run agbára ọlọ́run ìkápọ̀ ọlọ́run títóbi ọlọ́run òun láàmú rí lára wọn ìyẹn ní ẹ̀kọ́ ìsìláàmù fi yàtọ̀ sí gbogbo ìran ẹ̀kọ́ láyé ẹ̀kọ́ ìsìláàmù jẹ̀mọ́ yóò mọ̀ tọ́ka wa lọ síbi agbára ọlọ́run bíbẹ ọlọ́run ìkápá ọlọ́run àti bó o láṣẹ rí àǹfààní láyé bó o láṣẹ báyé lò àmọ́ ẹ̀kọ́ tọ́pọ̀lọpọ̀ wa tá à ń kọ́ ẹ̀kọ́ ayé nìkan náà ni bó o láṣẹ báyé lò kí la fẹ́ jẹ kí la fẹ́ mu kádẹ ìjẹ ká mu ká yìnbọn dí òtítàn kò sẹ́kọ̀ọ́ mi mọ́ àmọ́ nínú Islam rárá gbogbo tá a bá fẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ ni ìyẹn fẹ́ kàwé ni ìyẹn fẹ́ ṣòwò ni jẹ̀mọ́ islam ọmọ gbé padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ tó dá ẹ̀ bó ṣe jẹ́ ìròyìn rẹ̀ ìkápá rẹ̀ agbára rẹ̀ àti bó ló ṣe bá tó yẹn lò tó fi ní òfin ọlọ́run ọba rẹ̀ torí ẹ̀ orí ń bẹ níbi kíyàn ṣọlọ́run lọ́kàn ọlọ́ni alẹ́dínà àmànù ọlọ́ni ẹ̀rọ àwọn tí wọ́n ní ìmánì ìyẹn nìdàkejì àwọn tó ń bọ́ lọ́wọ́ orogún wàlẹ́mi yẹ́lbẹ̀sọ ìmánà ọ̀húnbẹ̀dọ́lmí bẹ́ẹ̀ làwọn ẹni yẹn wọn ò fi ìbọ́lọ́wọ́ orogún wọn ò fi síbi ìmánì wọn wọ́n ní ìmánì wọ́n sì dúró tì wọ́n ò ṣẹbọ wọn ò pèpè síbi rẹ̀ wọn ò sì ràn wọn tó ń bẹ́ńbẹ́ wọn ràn wọn lọ́wọ́ kò láyìíká la ó mú láàánú ọlọ́run ní ìfọkànbalẹ̀ yóò máa jẹ́ títí wọn o mú àwọn ní so ìfọkànbalẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò máa jẹ́ títí wọn wọn tún dẹni ìmọ̀nà lórí ọ̀rọ̀ àlámọ̀rí ayé àti tẹ̀sìn. ìnàlẹ́dínà àmọ́ ní wàhámẹ́lú hàn tí wọ́n wà á mélòó sọ̀lìhà tí wọ́n ti ṣiṣẹ́ ìmánì káyánátì láhùn jẹ́nà tó lè fọ̀rọ̀ dáwọ́ sí nùsùlẹ̀ ọlọ́run láwọn ẹni yẹn nínú èrè ń jẹ́ fún wọn lálùkìyàmà òun ni wípé inú ọgbà àlùjẹ́nà ni wọ́n máa sọ̀kalẹ̀ sí nùsùlẹ̀ wọ́n máa sọ̀kalẹ̀ síbẹ̀ khalidina fiha wọ́n á máa bẹ nínú ọgbà àlùjẹ́nà gbére láì nígbà tí wọ́n á kúrò níbẹ̀ láyà tó gbóná àníhà ṣèwàlà wọn ò ní fi bẹ́ẹ̀lẹ̀ nígbà kọ̀ọ̀kan. jẹ̀mọ́ bí la fẹ́ kà nínú àwọn ọlá oore ìkẹ́ tí ń bẹ níbi kíyàn ṣe ọlọ́wọ́n ọba alákànṣẹ̀ṣe ká fi tawhid rinlẹ̀ fọlọ́run mélòó nìyẹn ti fẹ́ sọ nínú àwọn aburú ìnira ìgbèkùn tí ń bẹ ń bi kéèyàn bọ́lọ̀ orogún ká pa nǹkan papọ̀ níbi ìjọsìn fún Ọlọ́run. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب Olúwa wa ní ذلك ọlọ́run ní kí yẹn kó máa yé wa o wa man yu'azzim ọlọ́run ní bóyá ọkùnrin ni bóyá obìnrin ni yu'azzim tó bá gbé tóbi tó bá bàrà tó pọ́nlé tó fún níwọ̀ rẹ̀ tó ka nǹkan náà kún kí ni kan náà sha'airallah sha'airọ sha'airọ níta máa ń pè ní sha'airọ òun náà ni àwọn àmì ọlọ́run àwọn nǹkan tó tọ́ka wa sí bíbẹ ọlọ́run agbára ọlọ́run ó pọ̀ nínú ẹ̀ òun náà ni náà kọ́tù lọ́ọ̀ ràkúnmí ọlọ́run ọba tọ́lọ́run mú jáde fún àwọn ìjọ sọ́ọ́lẹ̀ nínú ẹ̀ òun náà ní Baitullah òun náà làwọn ilé ìjọsìn fọ́lọ́run tá à ń pè ní mọ́síláṣí gbogbo ní tí kùránì bá wá ń sọ fún wa tánádé sallallahu alayhi wa bá ń júwe fún wa pé tọ́ ọlọ́run ní aṣèkí níyì ká pọ́n lé ká bàbára rẹ̀ nǹkan ní ń bẹ nínú àwọn ṣàáyọ̀ lọ ní àsìkò tá a wà yìí nínú sha'airallah òun náà ni al-aradil muqaddasah àwọn àyè mímọ́ táwọn ọmọ ìyá wa mùsùlùmí tí wọ́n padà máa kóra sọ tí wọ́n máa kóra jọ níbẹ̀ láìpẹ́ a máa sọ àràfà àrùdù àràfà a máa sọ àrùdù mínà a máa sọ ah, Muzdalifa ká ti sọ haramẹ́ẹ̀. òun náà ni mẹ́kà àti madina àwọn eléyìí ṣàárọ̀ Allah náà ni wọ́n nínú ẹ̀ lásìkò yìí òun náà ni ẹran léyà dọ̀háyà àbí hàdáyà àbí ẹran ó pa nínú àwọn àmì tó tọ́ka sí kí ni bíbi ọlọ́run títóbi ọlọ́run ìjọkan ọlọ́run ọba ni. ọmọ tó bá wá ń gbé àwọn àmì wọn lọ́wọ́n báyìí tó wá ń gbé tóbi tó bàbàrà wọn tí ó máa fẹnu àbùkù kàn wọn tí ó sì máa sọ ìbàjẹ́ nípa wọn tí ó sì máa fojú kéré wọn fa inna ha min taqwal qulub olùwà wa ní eléyìí nínú ìpayà nínú ìbẹ̀rù ọlọ́wọ́n ọba onan taqwal qulub torí ẹ̀ kàmọ̀mọ́ tá a fẹnu sọ yálà afẹ́rẹ́ ẹran léyà ni abẹ́nìkan fẹ́ ẹnìkan rà ni àmọ̀mọ́ tá a fẹnu wà sọ ah wẹ́ẹ̀ràn olóyè rẹ̀ ṣẹ́rí tá a bá fi rẹ̀ ẹran léyà tí wọ́n kó wọn tí wọ́n kó wọn sí ní bá wù ẹ́ ni o sọ o lè sọ pé gbá o lè sọ pá wo àmọ́ tó bá ti rẹ̀ ẹran léyà ó ti di ẹran léyà ó ti di ẹran tá a gbọ́dọ̀ mọ ọkàn lábùkù Ah, wọ́n lọ kówó relé àìsàn báwọn tí ò báyìí sí ra ọ̀tọ̀ àlẹ̀mọ́ ni àṣà ah, wọn báyìí ah, ó ṣe àánú owó ẹ̀ ti pọ̀ ju mọ́ra ẹ̀ mọ́ra ẹ̀ ilé no problem ìmọ̀ràn ni ó ti wá rà tán ẹran léyà tẹ́lẹ̀ yìí nígbà náà oṣù wo ló wá rà ìlú náà àbóòrí ni àwọn ọgbọ̀n sọ bẹ́ẹ̀ tó ló ti di ẹran kí ni ẹran ìjọsìn torí ẹ̀ ní ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ òun náà nìkíyà tó ń bẹ láàrin ẹran tí wọ́n àti rà fún léyà àti èyí tí wọ́n ti rà fún léyà èyí tí wọ́n ti lè rà fún léyà ó ti di ẹran ìjọsìn aṣẹnu wa níbi ìsọ àbùkù sí ẹran náà ìyẹn ní òfin tó ká máa fi ẹran náà ká máa fi ìnira kàn wọ́n ká máa rí ìwà ọmọgọ́ rẹ̀ láwọn ará àwọn ẹlòmíì máa fẹ́ràn léyà jà ẹyẹ máa kanra yín ẹran léyà kódà yìí tí ìṣe ẹran léyà kò bójú mu bó ṣe wulẹ̀ kó mọ. bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó ní kì í ṣe mùsùlùmí gidi lẹ́yìn tó fi tó ṣe ẹran méjì tó san wọ́n di ẹran ìdíje tó ń kọlura wọn ó máa kanra wọn ó máa kanra wọn kẹ́nìkan mú wọn náà tó yá wọ́n àtòjírí ẹ̀ máa jẹ́ ẹ̀ máa kanra yín bó ló ṣe rí eléyìí bójúmu fún mùsùlùmí olódodo torí di eléyìí ló fi jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tá a máa fi bẹ̀rẹ̀ ẹlẹ́yà lò ọ̀nà méjì làá fi máa fi dẹ̀rẹ̀ ẹlẹ́yà mà àbí làá mọ méjì la lè sọ ẹran di ẹran ẹlẹ́yà alákọ̀ọ́kọ́ a máa ń pè ní atẹ́kùlíìdì tẹ̀kùlíìdì òun ni kí.

òun ni kí wọ́n pọ̀ kan sí là gba nọ́mbà rẹ̀ ló kọ zero eight zero nine nine three three four four seven seven wọ́n ti mẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ àbí òkè orúkọ ìlú rẹ̀ kébé ń kwara kí ni eléyìí túmọ̀ sí ẹ̀nà léyà mi ni o torí ẹ̀ ẹ̀rí kébi tí wọ́n ti máa ń ta bóyá bá rà á bẹ́ẹ̀ wọ́n fi ọ̀dà báyà ń kọ́ fi mí sí ó ti di ẹran ìjọsìn báwọn ìyẹn ló fi já sí pé tí kádàrá ọlọ́run ọba míì bá gba wájú lórí ẹran léyà tí kò lọ bá a ṣe lérò rẹ̀ jama àpẹ̀rànléyà àpẹ̀rànléyà ló kún gbàtà àbá ti kọjá àlàlé lórí irú ìnáwó ni ẹ̀rànléyà tí yàrá ara tán ọdún kújọ́ mẹ́ta ló wá kú ọ̀wá ń sunkún kí ló ń pẹ́ lẹ́kún ó ti pẹ̀rànléyà níjó ti ráhùn ló ti pẹ̀rànléyà ló ti gbá ládàá bí yẹ tọ tó yẹ pé torí pé àìrẹ́rẹ́ jẹ ló mú ẹ sunkún kò sí problem ìyẹn náà sì ni kò tẹ́kún nígbà bá jọ léyà nìyí ẹran tiẹ̀ lórí jẹ tó bá rìn káàkiri <laughs> ó rà wọn tí tí ó fún ẹlẹ́nà léyà àmọ́ ń dó ti ram ni tó ti kọ́ ládàá rẹ̀ àbí ó ti fi àmì sí lára ló ti dẹ̀ràn léyà ló ti gba ládàá lé e lórí torí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àní ní kò pẹ̀ràn léyà ó pẹ̀ràn léyà bẹ́ẹ̀ ni ó pẹ́ ẹran léyà àmọ́ kò rí ẹran léyà ńkọ́ kò rí jẹ. ló fi jẹ́ sí pé àwọn òfin tó di ẹran léyà lára tá gbọ́dọ̀ ní kàkún ní ìka tó rà nínú àwọn májẹ̀mú ni. لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ọlọ́run lakum fiha manafi'u ila ajalin musamma ọlọ́run ní àwọn ẹran yìí àbí ìṣìmọ̀ abẹ ní hajj yìí fáwọn alálàájì àwọn àǹfààní ó pọ̀ tẹ́ẹ̀mọ̀ rí ila ajalin musamma títí dìgbà tẹ́ẹ̀ fi parí sí hajj yìí jáde kúrò mbẹ́ẹ̀. torí ẹ̀ ló dá sí pé àwọn oore tí yàn máa rí ní hajj jẹ̀má èèyàn lè rí nílé o ó lè máa yọ o torí òbí lọ wọ́n ti ṣàgídí àkíní bẹ́ẹ̀mẹ̀ ètí bẹ́ẹ̀mẹ̀ ló bẹ́ẹ̀mẹ̀ ìtí ò sí níbòmí kò sí bòmí orí bẹ́ẹ̀mẹ̀ orí ayé orí alkiyama ó bẹ níbi ìrìn àjò hajj jẹ̀má kí èsì kékeré ẹran tẹ́ ẹ fẹ́ pa ìyẹn ní ẹran àdáyà sọ fún wọn lọ́sẹ̀ tó lọ ẹran méjì ní ń bẹ pálálàbí àbí ẹran méjì ẹran méjì la máa ń pa lásìkò ọdún báyìí àwọn tó ń lọ hajj àwọn apẹran dọ̀háyà àwọn tó ń bẹ ní hajj àwọn apẹran àdáyà èyí tí ó bá fi dá sí pé wọ́n bá wá dáná ìtàn wọn nínú eh, ìtanràn ẹran bẹ́ẹ̀ tá à ń pè ní kíni nọ́sọ̀ ẹran ìtanràn kàfàrà ń bẹ tí wọ́n ṣe ṣẹ́ni tí ò dáràn ẹran kan náà ni ó pa ọlọ́run ni ẹran yìí tẹ́ ẹ wá mú dání tẹ́ ẹ pa sọ́nà màmá ṣílò ha ìlàlùbẹ́ látìk ẹ mú lọ́bẹ̀ ẹ ń bẹ̀ lẹ́yìn náà ọlọ́ni wọn kò ní ọmọọmọtì jàǹdà máa ń fàkà ọlọ́ni wọn kò lè ọmọọmọtì ọlọ́ni gbogbo ọmọ kọ̀ọ̀kan gbogbo àwọn ànábì rẹ̀ kọ̀ọ̀kan àtọmọ lẹ́yìn wọn lòun ọlọ́run bá fún ní mansak kí ló ń pè ní mansak mansak wọn a máa lò fún ẹran irú ẹran tí ìjọsìn fọlọ irú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì alimansak wọn a máa lò fún ìgbà àsìkò tá a pa ẹran yẹn fún tá a fi jẹ́sìn fọlọ́ tó túmọ̀ sí gbogbo umma kọ̀ọ̀kan ni wọ́n ní irú ẹran tọ́lọ́ba Allah subhanahu wa ta'ala tó júwe fún ẹgbẹ́ bí ẹran ìjọsìn nínú hadith qabil àti habil qabil àti habilu ọmọ ni àwọn méjèèjì jẹ́ sí anábì wa ádámù alayhi salatu wa salam wọ́n fẹ́ ṣe ìjọsìn fún ọlọ́run ọlọ́run ni tó bá tó bá ní kápá tó fi ṣe ìjọsìn. kọ́ọ̀bìlì tó ń jẹ́gbọ́n ẹlẹ́ran lòun wá wò nínú ẹran rẹ̀ èyí tó ti yàgbẹ́ táàrẹ̀ ti mú tó ti rù kángo ìyẹn lòun pa àbúrò ń tiẹ̀ àgbẹ̀ lòun oní nǹkan àgbẹ̀ lòun òun wá mú àwọn èrè oko torí bàǹbà bàǹbà hẹrìmọ hẹrìmọ kàńkàkàńkà òun lòun fi ṣìjọsìn fọlọ Ọlọ́run wá gba ìjọsìn tàbúrò kò gbàtẹ̀gbọ́n innama yataqabbalu Allahu minhu al-muttaqin ọlọ́run ní àwọn tó wọn náà máa ń gba ìjọsìn wọn òun làwọn tí wọ́n fi tákùwà fún ìyẹ gbọ́dọ̀ láàdá gbọ́dọ̀ ṣọ́ra nìyẹn kò fẹ́ rẹran ẹlẹ́yà kan ẹ̀wọ̀n láti jẹran náà ní kẹ̀kẹ́ jẹran náà tọ́ o o lè má jẹran o ẹ̀ran ẹlẹ́yà tó pa ó ní májẹ̀mú yes ó ní májẹ̀mú àwọn agbẹ́rẹ́ náà di ẹran ẹlẹ́sẹ̀ mẹ́ta torí gbogbo rẹ ti lọ́lẹ̀ bẹ́ẹ̀ kí ni wàhálà wà ń bẹ àtẹ̀lẹ́tẹ̀ náà ni gbogbo jẹ náà ni jíjẹ náà ni gbogbo ẹ̀ àmọ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ń kọ́ ẹ́ wọlé ya ṣe ìròyìn gidi nu ìròyìn gidi nu àbójú ẹ̀ tó wá dé ojú kan ló kò lójú kan ẹ̀ kí ló burú mẹ́ ìbí ká ti jẹran ni kẹ́ẹ̀dì jẹran nìkan kọ́ ìnàmá yataqabbalu Allahu minhu al-muttaqin ìyẹn dè lọ́sùn fún wa nínú gbẹ̀yìn níbi sọ́tò àyà thirty seven nínú àyà yìí náà ni lẹ́yìn náà lọ́lọ́hà lùsùmù ha wà láàdì máa hù wà wà láàkì yẹn náà lòhù àtàkùwà minkum tàkùwà kókó òun gángan mi torí ẹ àìmọ̀ rojú láti wá ohun tó dáa the la máa fẹ́ sílọ̀ nínú ọ̀tọ́lọ̀ fún wa the best and ah, eléyìí ti kọjá rí fún mi ara bó bá ti ní kápẹ́ tí ò kó nira bá ọ kò fi sin náà. ọlọ́run wa gba ìjọsìn ẹ̀gbọ́n ó gba tàbúrò inú wa bí ẹ̀gbọ́n ó fi wá pa àbúrò rẹ̀ jọ̀mọ́ ṣòbí tá a fẹ́ lò òun ni ibi tá a ti wílẹ̀ kan nì. ṣòyí tí wọ́n pè ní mansak òun ni irú ẹran tí yẹn ó pa nasaka yansuku aw yansaku kankanáà ni ẹ̀rí nusuk kankanáà ni wà nusuki tá a máa wíwù sanadua ibrahim aleyhi salatu wa sallam wípé wàjáhàtú lillahi lẹ́dí inna salati wà nusuki bẹ́ẹ̀ gbẹ́lẹ́ lókèrè inna salati inna salati wà nusuki wà mahiyaya àmàmáàtì láìrọ́bẹ̀lẹ̀ alámìn ẹ̀rí wá nùsùkí nùsùkí gbogbo ẹ̀nà tí màá ń dún ìmọ̀ tó fọlọ̀ ní pé ìyẹn náà jọ́sìn fọlọ̀ náà ni ká dúnà jẹ̀mọ́ gbogbo ẹ̀ tá a bá dún pátá tá a bá dún á dún pẹ̀lú orúkọ ọlọ́run ṣókè á dún pẹ̀lú orúkọ ọlọ́run eléyìí ni ìwọ̀n iná eléyìí tá a bá fẹ́ dúran gbogbo tá a bá fẹ́ dú àdù àdù pẹ̀lú orúkọ ọlọ́run bismillah Allahu akbar ẹlẹ́ẹ̀kejì ká dú ẹran fún ọlọ́run fún ọlọ́run ìyẹn ni wípé azabdu lillah azabdu lillah kódà e, bí èèyàn bá gbàgbé láti sorúkọ ọlọ́run bá fi láà tí ó sì ní lọ́kàn pẹ́nu tó ń dún yìí òun dún fún nǹkan mi jama irú ẹni yẹn kì í ṣe ẹlẹ́ṣẹ̀ kódà tó pa kalẹ̀ nìyí ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ wọn á ní ẹran yẹn kọ́ halal halal alìjẹ́ ẹgbẹ́ mi yìí hmm. ẹ fẹ́ dúró wọ́n gbàgbé o ti dùn tán ah mi ti di fìlà ṣàlẹ̀ jẹ́ àbálẹ̀ jẹ́ ọ̀gọ̀rọ̀ jùmúrù ní àríkẹ́ torúgbàgbé ni àwọn mìíràn wọn lámà wọn ní pèsè jẹ àmọ́ṣẹ́ nìyẹn lẹsẹ kò lẹsẹ tó dín mọ́nì ẹ̀kù rárá kò dínkù. àmọ́tọ̀ ẹni tó ń wá ní lẹ́mìí ọkàn fún òun òòṣà kan kan kan àlùjọ́nù kan lójú ọ̀nà fún òun wá tu òun náà tá a bá mọ àníyàn tẹ́ dù àní jẹ́ àní jẹ́ èyí tó wá dùn ìyẹn ní tó dùn àní jẹ́ nìyẹn o torí pé táwọn àní jẹ́ àmọ́ tá a bá mọ àníyàn tẹ́ dù àkàwọn ó ṣe bisimilá àfikún mùsùlùmí ni jíù ni nasarani ni àbí yẹwudi ni á jẹ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ó ti dárúkọ ọlọ́run bá sí ilá tọ́ ó wá dárúkọ ọlọ́run bá sí ilá nìyí àmọ́ kì í ṣe ẹni tí ó ládè sọ́kàn ọlọ́run tó dáhùn tó ní lórí ọkàn òun láì fi jẹran tí mo ṣèrè kí tó ti yé mo ṣèrè kí tó bá dún kódà kó ṣe bisimilá kódà kó kó dídí kùránì àníjẹ́ èèwọ̀ ni àìjẹ zẹ̀bí ìhàtúrò mọ̀ṣẹ̀rẹ̀kì ẹ̀nà tí àwọn mọ̀ṣẹ̀rẹ̀kì bá bí tí wọ́n bá pa á kò ṣeé jẹ fún mùsùlùmí haramu ni. ẹ̀dá wọ́n dẹ̀ aṣọ bisimilá ó káàbọ̀ gbogbo bisimilá tó sọ nù yìí kì í ṣe tí ó ń bẹ lórí ọkàn rẹ̀ kò ní gbàgbọ́ sí. so ọlọ́ni yẹ́kùrù ismallah ala ma razaqahum min bahimatil an'am ọlọ́run ọba ní kẹ́lẹ́bà lè máa dá orúkọ òun ọlọ́run ọba tí tó ọlọ́run ọba pèsè fún yín nínú àwọn ẹran bahimatul an'am àwọn ẹran agbọ́máfọ̀hún kìí nínú wọn ni o gbogbo wọn kọ́ pé gbogbo ẹran náà ní máa gbọ́ ìwé tí ilé yìí kíni òun ilé sọ̀rọ̀ kódà yìí táwọn eh, èèbó tí wọ́n tírèdì ẹ̀yìn gbọ́dọ̀ yìí nìkan police dog kó wá sọ̀rọ̀ ọ̀gá mi wáyé gbóyìn láéláyé he's telling me not to go nítorí agbọ́mọ̀ fún wọn ni wọn ó gbọ́n tẹ́yìn sọ wọn sì lè fọ́ wọn fún yín lẹ́sìn wọn lè sọ̀rọ̀ bahima agbọ́mọ̀ fún wọn. so ìran mẹ́rin òun wá ní mansak tá a máa fi jọ́sìn fọ́lọ́run ní gbogbo tá a máa ń pè ní ẹran ìjọsìn fún mùsùlùmí àkíkọ ni wàlímọ́tò nìka ni èwo tún ni iléyà ni hajj ni ìran mẹ́rin ni ràkúnmí màálù àgbò ewúrẹ́ yálà abo àwọn ẹran yìí àbákọ wọn bákan náà ni abo màálù abo ràkúnmí abo àgbò tá à pè lágùntàn abo ewúrẹ́ tá à pè kò bá wọn akọ wọn náà bákan náà kò sí so eléyìí jẹ́ mọ́jẹ́mọ́ àkọ́kọ́ nítorí àti pé a sọ pé ẹran yìí òjò híyà ni àbí hádìyù ni yóò jẹ́ ìkan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó túmọ̀ sí pé tó bá lè yàtọ̀ nínú àwọn ẹran sáwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kì í ṣe ẹran tálálàájì máa pa kì í ti ṣe ẹran léyà ó lè wà nínú àwọn ẹran tọ́lọ́run tó ṣe yẹtọ̀ fún wa ní jíjẹ àmọ́ wọn mọ ẹ nínú kíni wọn ẹ ṣe máa ń fàk nínú ẹ ehoro a jẹ ehoro àmọ́ ehoro kò sí kì í ṣe ẹran nusuk ìgalà kìí ṣe ẹran nusuk àmọ́ halali ni ẹtu kìí ṣe ẹran nusuk ọ̀yà òun ò sí ń bẹ̀ àìjẹ ọ̀yà torí pé kùté ni ìran yẹn kùté ni kíláàsì kùté òun so àwọn ẹran tá a máa jẹ pọ̀ àmọ́ nínú wọn là á máa mú tá a máa fi ṣe ẹran kí ni ẹran ìjọsìn torí pé ẹ̀sìn ẹ̀sìn ló ní ká di igi parú àwọn ẹran bẹ́ẹ̀. so èyí ń jọ kan ẹlẹ́ẹ̀kejì àwọn ẹran náà wọ́n ó jẹran tó lálàáfíà èyí tó bá rà rẹ̀ yí pé kò láàárẹ̀ anabi sallallahu alayhi wa sallama ó ní àrùn mẹ́rin kan bẹ tí kan bá ṣe ẹran iléyà abẹ́ran ìjọsìn ìjọsìn ni kò ní jẹ́ àtẹ̀wọ́gbà lọ sọ́dọ̀ ọlọ́run alimari alibayi ni mọ́rọ́dún ha ẹran tí ó rẹ̀ tíbi rẹ̀ rẹ̀ tó sì clear ó rẹ̀ ẹ́ ó ti yàgbẹ́ láti bí ọ̀sẹ̀ kan ó ti wá papò ó papò kù egungun ẹ̀ ti wá jáde kódà ó bẹ̀rẹ̀ máa sunkún ẹran mi máa ṣe kàtá tára ẹ bá dé kò sẹ́ni tí ó dé wọ́n ah kí láwọn ṣe ràn yín báyìí ilé náà dé kí láwọn ṣe ràn yín báyìí àwọn bẹ̀ gba ṣó rẹ̀ ni kò ah, rẹ̀ ni gbogbo yẹn náà ní àlùbáyé ni mo rọ́ọ̀dù wà nù àmẹ́ran tó yẹ pé tọ̀ àwọn kan lórí àwọn kan nípò rẹ̀ torí pípò wà glẹ́rìn tó rẹ̀ lórí eléyìí ni ó wọlé yá àmì yìí tí ẹnu kò sẹ́ni tó rí ẹ̀ tó ń ah, ah ẹran yìí gbádùn ah ìwòlẹ́ làáfíà o àwọn náà ti mẹ́rin tó lálàáfíà bẹ́ẹ̀ lábẹ̀rin tó lálàáfíà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹran adájú àlàáwárò àlàáwárò ẹran adájú yóò mọ ọba dàbí ẹni wọ̀yọ́ lórí ẹran bẹ́ẹ̀ kò pọ̀lẹ̀ ya abẹ́ran olójú kan lára rẹ̀ náà tún nù òun náà nìyí òwò ilé yàtọ̀sọ̀ ilẹ̀ kò ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹran tí ó mú kún ó mú kún bóyá ìmúkun rẹ̀ ẹ ó kẹsẹ̀ bẹsẹ̀ ìyẹn ní tiwájú kò gbé bẹ́ẹ̀ náà ṣe kẹ́rin ni máa gbé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n máa nì báyìí nígbà tó gbé ní bá wọ gangaru ọlọ́tí bá rìn ẹran tí ó bá ti múkun eléyìí náà nìyí kò wọlé yẹ tí ìmúkun yẹn ti hàn àmọ́ tí ò bá hàn ọ̀rẹ́ mi wẹ́rẹ́ tó ń bọ̀ ẹ̀ àkílẹ́sẹ̀ wò dáadáa ó wá wo títí títí títí tó yẹ inú orí yẹn kan kò fò hàn nú fò hàn eléyìí ni wọlé yá àwọn ẹlẹ́ni wọ́n náà ah, à mórí kí láwọn lẹ́sẹ̀ bá wọn lórí ẹ̀rọ bẹ́ẹ̀ kò wọlé yá ẹlẹ́kẹrin òun lẹ́nà tí ẹran ò sí lára rẹ̀ àfihàn egun egun ni ó ti papò. bóyá àárẹ̀ ló sọ ní bẹ́ẹ̀ ni o àbọ̀ ẹ̀ṣẹ̀ gbádùn àárẹ̀ ni ó <clears throat> àbí irú ẹran yẹn nìyí bóyá ó gba àwọn ìtọ́jú kan tó wá gbẹran lára ẹ̀ kò lọ́ra irú ẹran bẹ́ẹ̀ náà wọlé yá so àwọn mẹ́rin ẹ̀ nìyí agbọ́dọ̀ kàkún bó ti pé àwọn mi ń tí àwọn àwọn àfáà tí wọ́n tún fẹ́ ká tún ṣe àkíyèsí rẹ̀. tó dájú pé àwọn ọmọdé ẹ̀mú yẹ ẹnu àwọn onímọ̀ òkò ìjàpá ẹnu ń bẹ láàrin wọn síra wọn àmọ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹ ẹnu kò lè lórí. torí ẹ̀ bó bá fẹ́ rẹ̀ ẹran ẹlẹ́yà ó sọ ọmọdé ẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin ká tó kówó lẹ̀ tàbárí pé fíríkù mẹ́rẹ̀ẹ̀rin yẹn oṣù dẹ̀nà léyà nù lẹ́yìn tá a ti kówó lẹ̀ lọ. tó bá wá dẹ́sí gbà lẹ́yìn ìgbà tá a ti wá rà tán tán àsìkò ọdún ò tí ì tó ọdún kúbíjọ́ méjì oṣù kúbíjọ́ kan òun ni ẹran yẹn wá bẹ̀rẹ̀ sí ní sick àwọn àléébù yẹn wá ń bẹ lára ẹran yẹn ti wọlé yà wò ṣẹgbọ́n mi ẹran tí mọ́jẹ̀mọ́ yẹn bá pé ká tó rà òun ló wọlé ẹran tí mọ́jì ẹ̀ mú ẹ pé tá a wá rà àmọ́ kò tá a pa òtí tí mọ́jì ẹ̀ mú àti àléébù affect ẹ ká má pa fún tó ra gan ni ndí ó ti ra òun náà ló ti pẹ̀ràn ọlọ́ni òun ọlọ́run ọba yín tíjọsìn tán sí lódodo tí ò tẹ́sẹ̀ lómii mọ́ ìlàhún wàhídùn ọ̀kan ṣoṣo ni jẹ̀mọ́ eléyìí kékeré yíyà ni àdámọ́ ni fún gbogbo ọmọ ènìyàn tó fi mọ́ ẹranko tó fi mọ́ igi tó fi mọ́ ewé gbogbo tó bá ti rí ó máa rí wahdaniyatullah ìjọ kan ṣoṣo ọlọ́run ó mú. máa rí lára rẹ̀ ó máa rí lára rẹ̀ torí ẹ̀ kò sí injí ó tọ́ka yìí pé kódà nílà káyọ̀ ọmọnìyàn àwọn kan wá lọ́wọ́ ọba wọn wá ní méjì ni àwọn kan ní mẹ́ta ni àwọn kan ní mẹ́rin ni kódà àwọn tó ń ọba wọn nìyí kò ni kò ló ń kà wọn ló pọ̀ kò eléyìí tako làákàyè ó tako làákàyè ọlọ́nà ìlàhùn mọ́ ọlọ́ àìláhùn mọ́ ọlọ́ ọlọ́ni ǹjẹ́ ẹni jíjọ sí tọ́ sí kankan tó ń bẹ papọ̀ mọ́ wọn lọ́hùn tó ń bẹ kò sí àìláhùn mọ́ ọlọ́ kò sí tẹ́ bá wo gbogbo ohun tí yẹn ń sin dálómi ń sìn lẹ́yìn ọlọ́run tí ò bá dé tí ọmọ ènìyàn dá tọmọ ènìyàn tó jáde látara tọlọ́wọ́n ọba tó dá jẹ̀mọ́ yóò sì já sí pé ìtọ́lọ́wọ́n ọba gan gbé kalẹ̀ directly bí odò bí àpáta bí òkè bí atẹ́gùn bí oòrùn tí ò bá jẹ́ nínú àwọn eléyìí yóò jẹ́ inú àwọn tó pé ọmọ yẹn gangan fún rẹ̀ ló gbé lẹ̀ bí àwọn tí wọ́n ń sin smoke táyà mọ́tò àwọn ológun wọn kàn wá àwọn àjákù irin kẹ̀kẹ́ tó ti bàjẹ́ tí wọ́n gùn mọ́ àwọn irin ibẹ̀ wọ́n sojọ wọ́n jo wọ́n sì mọ̀ tapo sí. àbí ẹni tí ó lọ tí ó gegi igi tí ó gbẹ ní àwòrán ère tí ó mọ tapo sí tí ó mọ forí balẹ̀ fún. Allahu akbar. Torí ẹ̀ fa ilahukum ilahu wahidun ọlọ́run ló wọn ọlọ́run ọba yín tí jẹ̀sí tásílẹ̀ dèdè ọ̀kan ló wọn ọlọ́run o. ìṣe ọlọ́run lọ́kàn ṣoṣo sì nìyí ẹ ẹ lè rí níbikíbi àfi inú ìsìlámù nìkan. torí ẹ̀ lára oore tọ́nà tó ṣe fún wa nìyẹn tó yẹ ká máa dá ọ̀pọ̀ rẹ̀ fọ́lọ́run lọ́tọ̀ alhamdulilah tó o ṣe wá ní mùsùlùmí fún ọ o ṣe wá lẹ́ni tó dáwọ́ olúwa wa tó dá mọ̀. ìyá kàwé ò rán o kódà mo kí ó gan kò rán o mo lówó ràn ìyẹn lè kàwé dé kó dé lẹ́tùn kó dé pòfẹ́sọ̀ kó ti ka gbogbo òwe kákó nǹkan ti dìwé ìyẹn ò túmọ̀ sí pé kó dọ́ lọ́wọ́ bá wọn kò túmọ̀ bẹ́ẹ̀ ọlọ́run máa ń kẹ́ ni ọlọ́run máa ń ṣàánú ẹni wà á ti máa ń tu alaykum ni'mati wa raditu lakumul islam dina. pẹ̀lẹ́wù asinimu ọlọ́run lóhun ọlọ́run ọba yìí nìkan ni kí gbogbo yín kẹ́ ẹ jupá jùṣẹ̀ sílẹ̀ fún asinimu ọlọ́run lè gbà fún wọn ọlọ́run ọba ìsìláàmù náà nù pẹ̀lẹ́wù asinimu ìsìláàmù náà nù kí ló ń pè ní islam àwọn kan ní àlè ìsìláàmù òun náà ní wọn ní ẹ̀sìn àlàáfíà òdodo ọ̀rọ̀ náà sọ àmọ́ ìròyìn ìsìláàmù lélẹ́yìn kì í ṣe ìtumọ̀ ìsìláàmù bẹ́ẹ̀ ni islam ẹ̀sìn àlàáfíà ni kò sí ẹ̀sìn tó lálàáfíà bí islam tó ní gbogbo báwọn yẹn ti ń kàmpùkù wọ́n ti ń fẹ̀ tẹ́lẹ̀ ìsìláàmù ẹ mọ̀ ní pé islam náà lè fi islam torí ẹ gbogbo àtọ́ ẹlẹ́mìí wú ẹlẹ́mìí ò pààyàn tán yóò lẹ̀ mọ́ islam islam kọ́ lélẹ́yìn o ìwọ náà sì mọ̀ pé islam kọ́ lè tó ń ṣe o ìwọ náà mọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́mìí ò pààyà rẹ̀ yóò ní islam ni ẹlẹ́mìí ò ṣàbójú pé láéláéláà ẹlẹ́mìí ò gbowó àjọ yóò gbowó àjọ kò ní dájọ mọ́ láéláéláà ìwọ náà máa gbogbo eléyìí kéfì islam wọn parọ́ mọ́ islam ni islam ẹ̀sìn ọlọ́run ni ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run látọ̀rí ádámà ṣe é gbogbo àwọn tó wá lẹ́yìn ẹ̀ títí títí tẹ dórí àṣànàdùwà muhammad sallallahu alayhi wa sallam ìnà dínà iná lọ́hí al-islam islam lẹ̀sìn kò sẹ́sìn ni. falahu aslimu wabashiril mukhbitin ọlọ́niwọ̀ muhammad sallallahu alayhi wa sallam máa fún nírò dùnú alimọ́kùbẹ̀tìnà máa sọ fún wọn àwọn ẹlẹ́ni alùjẹ́nà àwọn ẹlẹ́ni ìkẹ́ ẹni ìgẹ̀ alimọ́kùbẹ̀tìn àwọn ta ló ń jẹ́ bẹ́ẹ̀ jẹ̀má mùsùlùmí ọlọ́run wá tú fún wa láyà tó tẹ̀lé kò dá pé nínú ẹ̀kọ́ tẹ̀síìrì nìyẹn ọ̀nà mẹ́rin la máa ń gbà tú Kùránì a máa fi kùránì tú kùránì a máa fi alukur'an ká fi tú alukur'an yẹn náà pèrè tafsir alukur'an bil kur'an ká fa alukur'an tú kùránì a máa wáyé bẹ́ẹ̀ ọpọlọ́run ló tún fún rẹ̀ lára ìlélẹ́ àpẹẹrẹ ní ihdina siratal mustaqima wúlúwa wa fẹsẹ̀ wa múlẹ̀ sísìn lórí lórí ẹ̀sìn rẹ̀ lórí ìlànà rẹ̀ siratal ladina an'amta alayhim ọ̀nà àwọn tí wo olúwa wa tó ti kẹ́ àwọn ta ló gbọ̀n nínú àyà o. ghayril maghdubi alayhim yàtọ̀ sí àwọn ẹni tí olúwa tó bínú sí wàlàtọ̀ nínà tí wọ́n sọnù àwọn táwọn ọlọ́run wá kẹ́ bó bá ka fátà látòkè délẹ̀ ò rí wọn bẹ́ẹ̀ ọlọ́run ti káwọn èèyàn kan lóòótọ́ tẹ́lẹ̀ yé táwa láwọn àfi ibẹ̀ tó bá ti ń fi ti ẹkún o ò ṣe tẹ̀sílù quran tẹ̀lé quran lẹ́yìn quran yìí gan sọ̀rọ̀ fún rẹ̀ wọ́n lọ ní sọ́ọ́tù ànífà ọlọ́mọ wa sọ pé wọ́n máa yí ti ìlàhà wọn lẹ́nikẹ́ni tó bá tẹ̀ láṣẹ òun ọlọ́run wọ̀rọ̀ sólà àfi òṣìṣẹ́ òun muhammad sallallahu alayhi wa sallam fàwùlá ìkà àwọn ẹni nì tán pòfin ọlọ́run ànábì mọ́ wọn ò mọ ọbẹ̀ má àlẹ́dínà àníhámọ̀ lọ́rùn àléyé wọn á mọ ọbẹ̀ pẹ̀lú àwọn ìtọ́lọ́wọ́n bá ti kẹ́ tó ti gẹ̀. nínú sọ́tù pàtíyà àníhámọ̀ àléyé tó kẹ́ tó gẹ̀. àbí má àlẹ́dínà lọ́rùn àléyé àwọn bá ti kẹ́ tó ti gẹ̀. àwọn tó ń nínú àwọn ànábí ọlọ́run wọ́sídìkì àwọn ẹni òdodo aṣíwájú wọn làbúbákùn sídìk wọ́sánlẹ̀hìn àwọn ẹni rí wọ́ṣúwádà àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn ìsìláàmù wàhásùnà ọláìka rọ̀fíìkọ̀ àwọn ẹni tí a máa bá ní làwọn ilé tá a máa bá tó ẹ rí i pé tafsiri alukur'an bil òun nìyẹn sòrú ẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ ní alukur'an al-karim ọ̀nà kan ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tafsir alukur'an bi sunna ká fi sunna anabi sallallahu alayhi wa sallam ká fi tú alukur'an bá a bá sì fi tú ìtukùtù láwọn tú eléyìí náà pọ̀ bẹ́ẹ̀ fat òun ló fẹ́ pọ̀ jù wọn lọ́nà wà zanna ilayka dhikra wọn lọ́nà wà alukur'an wa muhammad sallallahu alayhi wa sallam aṣọ kùránì kalẹ̀ fún ọ lètò báyìí náà lè nẹ́ẹ̀s máa ń zùlọ ìlẹ́yìn kí wà náà lè bá lè máa ṣe àlàyé tó wọn lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọn ni máa ṣàlàyé ẹ̀ fún wọn àlàyé rẹ̀ ni là ń pè súnà tẹ̀sílẹ̀ kùrán lè súnà èyí ni ọwọ́ apín síbi ọ̀nà bíi mélòó ibẹ̀ nínú ẹ̀ jẹ́ àsúnà àsúnà súnà tá ni yóò mọ̀ tó kọ́ yé lu Qur'an tó kọ́ yé lu al-Qur'an èyí tí Qur'an túlẹ̀ sọ́nà ó dé yóò dé tí wọ́n bá ń kà á ìwọ fẹ́ mọ gbọ́ yẹn pé Qur'an tú wàhálẹ̀ tó bá sì lọ pẹ̀lú túlẹ̀ yẹn nìjẹ́ mọ́ èyí sọnù gbogbo Qur'an gẹ́gẹ́ òtú ẹlẹ̀ wọ́n lóru bẹ́ẹ̀ sunu wàdí fáńkì hu máa tọ́ bàlá fún mí nà nìsa ọlọ́ni ẹ̀fẹ́ nínú tó bá wù yín náà nínú àwọn obìnrin masina masina tù wàtúláta wàrúbà bóòlù ṣe yanjú rẹ̀ lẹ́yìn mẹ́rẹ́ lómi tó ti sọnù wípé masina tù wàtúláta times three wàrúbà times four two times three six six times four twenty four. <laughs> ó sọnù àbí ó sọnù kódà ó gbògbé àkótẹ ní mọ́sánná méjì méjì méjì méjì méjì fásúlàtà mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta wárúbá mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ìrọ̀lẹ́ máa báyàwó one million lọ́dọ̀ wọn. súnà dé anábì sallallahu alayhi wa sallam ó ní kò tọ́ fún mùsùlùmí kó ní obìnrin ju mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà bàbá lélẹ́ ni ọ́ àwọn ká ìwọ rẹ̀ one two three four ojúmọ́ wọn àgbọ̀dọ̀ pé five ó dé àbí òde ó ti dé bá tó túmọ̀ sí pé masina ṣùlásá márùbá ọgbọ́dọ̀ ọdún mẹ́rin lọ. so as-sunnatu tuqayyidul Qur'an sunna máa dé kúránì èyí tí kúránì bá tú tó túlẹ̀ súnà dé èyí tí kùránì bá dé súnà tó tù ó dé àtúntù gbogbo eléyìí lára ọ̀nà tí súnà tí wọ́n bá lọ kùránì lè mú ní ẹlẹ́kẹta súnà fún rẹ̀ gẹ́gẹ́ nìyí a máa mú òfin wá tó wo náà kùránì tó ní bá ń fún rẹ̀ a máa mú òfin wá yóò fi rinlẹ̀ ntí ni ní bánú ni tara amani àmọ́ ní ògèrè kò sí nǹkan ní sùnà ó mú wá tó ní gbógèrè ẹ̀ alukur'ani kò sí nǹkan náà tààrà ni wípé wá wò báyìí ní ìrí kíní ń bẹ̀ ooo mo mo ti rí mo ti rí mo ti rí owó omi ò ní rí. wà máa da kódà kó hàn kóra nìkan wọn níbi wọn lọ bá wọn fa àwọn sọlá adákun tó báyìí di àdìsí gbẹ bóyá haramu ni wọn náà kóra nípa ní nípa ẹ ẹ kò sọ náà ni eh, ah, ṣé wáyé bá ó sọ sí ah, náà sọ wọn wà á mú ẹ lọ bí ògiri rẹ òní tó nígbà tí kan náà tó wá bá abdullahi bin masoud tó wá abdullahi bin masoud mo gbọ́ wípé o sọ pé kóbìnrin kúnrúnkúnrún haramu ni níbo ló wà náà lùkùránì abdullahi bin masoud ní bẹ náà lùkùránì tó lọ obìnrin wa lọ ó wá lọ ka kùránì láti fàtíà dé nọ́ọ̀sì ó padà ó tí rí bẹ́ẹ̀ àwọn olówó àmì ẹ̀ tún lọ tún wò ó tún gbé láti bẹ̀rẹ̀ lọ́gbọ̀n àní ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wà nìkan fi hàn mí wọ́n á ń pé bó ṣe kà tó o rí lọ́nà bá sọ tó wà máa ta kó mo rọ̀ sóòlù ṣàfùrú wà máa nà ha kó ánihu ṣàtàwù ó ló ń bá pàdé bẹ́ẹ̀ lọ́nà ti sọ gbogbo dáná bí bá mú wá fún yín ní ẹgbà ohun tó bá ní ẹ jù ú lẹ̀ tó lé yín sáńbẹ́ ẹ jìnà sí ó ló ń bá pàdé wọn ni ó kì í ó wáyé tí ìgbẹ́pọ̀ náà mi sọ yìí pé láàánú lọ́hùn lè wá sílá lè mọ̀ tọ́ sílá pé ibi dandan ọlọ́run yóò mọ ọbẹ̀ fún gbogbo obìnrin tí máa ń finú kúrun fún ni àtẹni tó gbórí ẹ̀ lẹ́ẹ̀tàn bá a ṣe fún. Ah! pé ìdíwọ́lẹ̀ àwọn obìnrin dáadáa nù no ẹ sọ fún mi wig wig wig ẹnìkan ló ní hmm, kò sẹ́ni kankan náà kọ́ra pé yóò lè mu sìgá wọ́n á sọ fún mi ní ah, ó bẹ náà kúránì haramu ní sìgá ó ní kò sẹ́ni kankan tó lè pé haramu ní ìwọ ni haramu yà ló gbọ́dọ̀ mo á ní mo á fún láyà kí láyà náà ọlọ́run wàlá tó lè kó mi àìdí fún ilẹ̀ tá a lọ́ka ọlọ́run lè mọ̀mọ́ fọwọ́ yín fan tí ó ṣokùnfà kú yín wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ <laughs> mo ní kó fún yàtọ̀ pé sìgá o haramu <laughs> wọ́n á gbélé ìfẹ́ lo làákàyè tí ó nǹkan nìyí wọ́n á ní ẹnìkan bá dúró sí terminal bridge terminal bridge mọ́tò wa gba tó wá kú kí ló ṣe àádó ṣe ò dà tó hmm. padà àbí ò parẹ́ àwọn parẹ́ ní sọ́lọ́n tàbí ọlọ́run ò fẹ́ níbo ló wà ní agbára pọ́nà òun ò fẹ́. wọ́n ní ah ọlọ́run wàlá tákìlù àǹfọ̀sàtún ọlọ́run bá para yìí hmm, hmm, fún mi láàlú àtọ̀dọ̀ pé ọlọ́run wàlá tẹ́kì fún ara tọ́mílà bridge ah, alẹ́bẹ̀lẹ̀ rí ẹ̀nà ọdún wọn pé tó bá tó bẹ̀rẹ̀ máa parẹ́ ẹ̀nà ókè òun náà lélẹ́yìn náà èyí mu sìgá kó bọ̀ rí níjọ́ náà máa ń mu fífi yẹ́fà náà mú tí wọ́n wọ́n mi yẹ jìnnà sí o kìnnì kan ní nísìnyí wọ́n ti ya bẹ́ẹ̀ sì rí láàrin ibi ọdún kan ti yà èyí tí ó bàjẹ́ ní gbogbo gbòǹgbò ẹ̀dọ̀ fún ẹ̀dọ̀ fóró tán náà nà fún tí ó jẹrà wọ́n ti ya gbèsè Islam sì wá dáàbò bo àlàáfíà ẹni ni ìsìláàmù wá dáàbò bo àlàáfíà wa wọn ni ah ó lè ti alhamdulilayi bá torí ẹ ẹ̀kọ́ òun ni eléyìí ń fún oníkàlùkù wa. so ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ká tú alukur'an pẹ̀lú ọ̀rọ̀ àwọn sàhábà ridwanul alayhim ni wọ́n ń pè ní aqwalu salaf ọ̀rọ̀ àwọn sàhábà àmọ́ fi tú kùránì tẹnu wọn bá kò lé lórí àfẹ̀tù tẹnu wọn bá kò àmọ́ rí pé kan nu wọn ló sọ̀rọ̀ táàsì rí kan nu wọn kó takò ọ̀rọ̀ ni ó ti di dáfi tí kùránì ẹlẹ́ẹ̀kẹrin òun ni ọ̀rọ̀ àwọn tààmìrún léyìí tó bá lọ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn sàhábà ìdíye nígbà míì ìgbàláyè wà kíyàn lọ lọ́wọ́ torí ẹ̀ ẹni tí ó kù tún kùránì ìmọ̀ bí ìmọ̀ bí mẹ́ẹ̀ẹ́dógún kò gbọ́dọ̀ mọ̀mọ́ fifteen different sciences àmọ́ ọkàn lọ wá English Quran wọn á kà lè yíṣu fún àbọ̀nká pẹ̀lú àbọ̀nká tẹ̀kọ́ ìdínà lè lálé eléyìí ṣe tẹ̀síl translation lélẹ́yìn sọ eléyìí sì ni yóò léwu ó léwu lọ́pọ̀lọpọ̀ sọlá ni wàá bá ṣe lè mọ̀kùbìtín ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam máa fún ní ròdùnú alimọ̀kùbìtín tí ẹni aljanna ni wọn àwọn táwa ni ọlọ́run wa fún wa ní ròyìn mẹ́rin tó bá ti wúra rẹ̀ tí ròyìn mẹ́rẹ̀ẹ̀rin ń bẹ bá ń bẹ lára rẹ̀ ọlọ́run ti fún oore kàn bó ṣe dáàbò bo tó òfin yọra rẹ̀ kúrò níbẹ̀ òun ló kàn. الذين إذا na الله وجلت قلوبهم àwọn tó dá sí pé gbogbo gbàkígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá dé ti gbọ́ wọn wọ́n kà sí wọn létí àbí wọ́n kà fún ara wọn ọlọ́run ọkàn wọn á látara ìbẹ̀rù fọlọ́ọ̀ ah! wọ́n kó sọ̀rọ̀ ọlọ́run wọ́n sọ̀rọ̀ ọlọ́run fún un nípa tauba ìtúbà àlẹ́sìgfàr ìṣìlábù àlìmáàfi ìgbìnàsí ẹ̀ṣẹ̀ wà bá turu mọ̀ pé òun sì ń rárá rà lórí àwọn ìran ẹ̀ṣẹ̀ kan ah, ọlọ́run ṣàánú mi ìmọ̀ sí ìsìnkú ìlẹ̀ ọlọ́run ṣàánú mi náà sí wọ́n olókùnkùn oníkùnkùn onímọ̀ mọ̀ náà ìdóni kálukú kù sí ọ ní máa ní máa fọ̀rọ̀ ọlọ́run tó sọ nípa ìjìyà tó ń bẹ ń bí ẹ̀ṣẹ̀ tó sì mọ̀ pé ó lẹ́ṣẹ̀ lẹ́hùn <laughs> ọ̀rẹ́ ni à ẹni tó lókàn ìbẹ̀rẹ̀ ọlọ́run ní pọ̀ torí kò tó sọ fún ẹ pé ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tí tí wọ́n ń dáhùn ni kò sí ní tọ́rọ̀ ọlọ́run sọ bàbá ẹ̀ṣẹ̀ àwọn kẹfìrí lọ́run máa sọ ẹ̀ṣẹ̀ àwọn kẹfìrí tiẹ̀ ń gọ́ tiẹ̀ ń gọ́ wọ́tẹ̀ sàbónáhù wọ́n wọ ẹ̀ ń dán lọ́ọ̀yà àbí ìyá máa fojú kéré kéré ẹ̀ ń gbà mí bẹ́ẹ̀ sì lọ́dọ̀ ọlọ́run tó tóbi ni. ṣe ó tó báyìí mo ń bòbí lọ́wọ́ ìyẹn ìyẹn small small thing ìyẹn lọ́dọ̀ ẹgbẹ́ small thing ni kí ló fi géèjì rẹ̀ kí ló fi géèjì ẹ̀ sálábẹ̀ sọ pé kéèyàn di ẹ̀gún náà ẹ̀rẹ́ náà kó o dì mú báyìí ó lòdì fún ẹ̀dógún gbogbo fèrè lẹ́tọ̀ọ́ sí lọ ẹ̀rẹ́ náà. <laughs> so àkọ́kọ́ nù ìdá àdúkọ̀rọ̀ lọ wájú láti pọ̀ lóòbùhùn tó máa gbọ́ àbí wọ́n àbí wọ́n bá a pàdé ọ̀rọ̀ ọlọ́run ìrántí ọlọ́run ọkàn wọn agbọ̀n rírì fún ìbẹ̀rù fọlọ́ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n máa ṣe lórí ohun tó kàn wọ́n nínú àdánwò everybody ni àbí wọ́n pè mọ́ ti ná bí àdánwò kì í kàn yín àmọ́ àdánwò àmọ́ kẹ́mi ṣé nìkan bẹ́ẹ̀ bí ò ládánwò nígbà mi ò ládánwò àdánwò ti tẹ̀ àmì àdánwò ti gangan ò ọ̀nà ni àdánwò mọ̀ ń gbà kẹ̀dà ǹjẹ́ lè sọ fún wa ọ̀nà méjì àdéhùn máa ń gbà kan ẹ̀dá ẹ lè sọ fún wa náà. là ọ̀nà méjì yẹn ni pẹ̀lú ìnira àti ìdẹ̀ra òun kọ́ ni. là àdáwà máa wá lọ́nà méjì látara pé n ta bí ọlọ́run àbèrè lọ́wọ́ ọlọ́run kò fún wa kọ́ ẹ́ ọlọ́run dákun fún mi lọ́wọ́ kò sí àmọ́ ọ̀bẹ náà ni fún mi lọ́mọ kò sí fún mi nígbà kò sí níta ń bí ọlọ́run tí kò fún wa àdánwò ni kò sẹ́ni tí ò ní àti tí a bí tó fún wa ẹ gbọ́ a bí ó sì fún wa ọ̀nà méjèèjì yẹn ní mọ̀kàn yẹn ní tó mọ̀ béèrè nígbà míì lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tí èmi fún ọ àti tó mọ̀ ní ìwọ ọlọ́run dákun mọ́jẹ ìjìgbá mọ́jẹ ìjìgbá mọ́jẹ ló sì mú wa. ọlọ́run dákun sọ̀rọ̀ ní ìgbẹ́ran léyà tó ń bọ̀ ìdákun aláṣẹ tó pé fún mi ó yóò kàn jẹ́ léyà ni akókòrò kókò ló gbà ń kú. èwo la wá ń béèrè èwo ló mú wa sùúrù náà ni. sòyìn tá a bí ní béèrè lọ́wọ́ rẹ̀ tí kò fún wa a ṣe sùúrù ihun tí a béèrè lọ́wọ́ rẹ̀ tó mú wá a ṣe sùúrù méjèèjì mùsíbà náà ìdíhù unlike wípé ihun tá a béèrè tó fún wa ihun tá a béèrè tó fún wa ṣàlẹ̀ pé eléyìí ní mùsíbà eléyìí ṣe mùsíbà àmọ́ fitna ni lẹ́ẹ̀fún yẹtọ̀ láwa ní fitna tún àti mùsíbà owó fìtínà ni ọmọ fìtínà ni ìyá obìnrin fìtínà ni ilé ayé fìtínà ni ẹ̀mí gbógun fìtínà ni èwo tó ni bẹ́ẹ̀bẹ́ ọ̀rọ̀ fìtínà ni fìtínà àmọ́ wọ́n ṣe mùsíbà àbẹ́ẹ̀ni ọlọ́run fún lówó ọlọ́run fún mùsíbà ọlọ́run fún mùsíbà ọlọ́run fún fìtínà ni ṣókè àmọ́ ó béèrè owó ọlọ́run ní kó tálákà dé èkúté ṣọ́ọ̀ṣì bá ti máa ń wí mùsíbàdàn wọ́n lọ́run mọ́jẹ́ yòòṣì ó ó sì yòòṣì mùsíbàdàn níta bí tí kò fún wa mùsíbàdàn níta fún wa tá a béèrè mùsíbàdàn tó bá ti dé àti tá a ká ní faradà yẹn nìran lẹ́ẹ̀kẹta ti bẹ fún sùúrù àti fábùrú aláàkìdárì láìmọ̀lẹ́mà ká ṣe sùúrù ká gbà fọlọ́run lórí èyí tó bá ti dé níbẹ̀ tí ó sì lè ṣe kó mọ̀ọ́dé kò lè ṣe kó mọ̀ọ́dé kò sẹ́ńtì ò ní in fact kẹ́tún lè mọ̀ ìnà àṣàdà náà sì bàlá àdàlẹ́bìyà àwọn ẹni tí àdánwò kàn jù tí mùsíbà tí ó kàn jù ó làwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run súnmọ́ ilẹ̀ àmì sálú pẹ̀lẹ́sẹ̀ lẹ́yìn náà òun náà ni àwa tí à ń gbìyànjú àti jẹ́ ọmọlẹ́yìn wọn lódodo. ìjọba sì wò ẹ̀rí pé ẹni tí kò yẹ kó tàwọn agbèsí làkà ilé o ẹni tí yẹ kó rí mùsíbà rárá tani àwọn ànábì ọlọ́run àbí wọ́n ń bọ́lọ̀ sọ̀rọ̀ tààrà ọlọ́run bá wọn sọ̀rọ̀ tààrà wọ́n ń tọrọ àmọ́ àwọn ẹni tí wọ́n pọ̀ àwọn ẹni tí wọ́n pọ̀ torí ẹ̀ ẹni tí yẹn bá nífẹ̀ẹ́ jẹ̀mọ́ àdánwò máa ń tara wa lọ́sọ́dọ̀ rẹ̀ àdánwò tẹ̀lé náà máa ń tara tiẹ̀ lọ́sọ́dọ̀ tuntun wa onífẹ́ ó fi nípọn onífẹ́ ló fi nípọn má lọ rẹ dọ́tọ̀ ẹ ṣeun kò sí dọ́tọ̀ lọ́rẹ́ kankan jọ aláàárẹ̀ lọ láti lọ rẹ láàrẹ lọ́wọ́tọ̀ náà ni àwọn méjì sì ni wọ́n sì fi ìtìlẹ̀ kan àwọn àbí àìgbádùn aláàárẹ̀ dókítà náà yóò ní dùn títí ìsìgún aláàárẹ̀ lábẹ́rẹ́ aláàárẹ̀ náà láìkẹ́ àmọ́ tí wàá di pẹ́tọ̀ èmi àti ọ̀rẹ́ ni wá ẹ́ àti ìdí kankan náà nù ìkànnì àwọn àfa àwọn فضيلة الدكتور أبو بكر السوداني kọ́lọ̀ bá wa ṣàlékún àlàáfíà fún wọn ìjọ monday tó lọ àwà nílọrin alọbẹ̀rẹ̀ wọn wò lọ síkìtì ìgbàlá ń bọ́ tó ṣẹlẹ̀ sí wọn. fàdàdà ni wọn nínú sunna nínú àwọn ìlànà òsunna fi bìláàdì yorùbá oníwọ̀n bẹ̀ bìláàmù jàmàdà wọn ní gbìyànjú tó pọ̀ wọn travel on accident gbogbo alágbọ́ section léwẹ̀ wọn à léwẹ̀ àbí nígbà wọn kúrò lé nínú tá a mọ̀ wọ́n mọ̀ wọ́n á ṣe àṣkárù sáfàrọ̀ àbí wọ́n á she gbogbo ẹ̀ wọ́n á ṣe tàwákà alákíní aláàlá síbẹ̀síbẹ̀ nǹkan yẹ kó tí wọ́n my baby. àbí ọlọ́run ti fún wọn ní nǹkan mìíràn. gbèsè ẹ̀ ti máa ń mọ ẹni tó ṣe sùúrù nù káàrọ̀ ọlọ́run àṣọ báyìí wọ́n yé sọ bẹ́ẹ̀ yóò mú wa náà ní èyí <laughs> tá a béèrè kò fún wa èyí tá a béèrè òun ló fún wa ìbá pé mo sì dànù abẹ́ ọlọ́run kọ́ lọ́ba àṣàlékún àlàáfíà fún wọn oníkàmá kí gbogbo ọmọ ìyálé kó àbá pẹ̀lú dáadáa oníkàkọ́ ọlọ́kà wọn sọ̀rọ̀ àlàáfíà fún wọn àfáńlá ni wọ́n o wọ́n ti mọ bíbí ìlú Ṣakí nílùú Ọ̀yọ́ wọ́n ní gbìyànjú púpọ̀ ètò dáwà náà ni wọ́n bá lọ kí n tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ fún mi ẹ̀má mùsùlùmí so abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá ṣàlékún àlàáfíà fún wọn ká máa rántí wọn ládùúà níbi gbọ̀n wọn àfa súnmọ̀ pátá yorùbá ti máa sọ̀rọ̀ kí wọ́n á ní ẹni tí ó kàn ló mọ̀ ẹ́ ẹni tó kàn ló mọ̀ ẹni tí ó kàn ni ò mọ̀ ẹni tí ó ti kàn ó ti mọ̀ ẹni tí ó wà á kàn kò tí mọ̀ abẹ́lọ́run <laughs> tọ́lọ́mọdé ká burú tán níkàlùkù wa eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n mú kí mi sànlá ìtawà lọ́gbé ẹlẹ́ẹ̀kejì mi wọ́n náà máa bí mọ́ni rẹ̀ ṣe mọ́ bó o lè fi máa ṣe tọ́lọ́ bá mú un tó fẹ́ ẹ̀yin tó béèrè kò fún ọ ẹ̀yin tó béèrè ló mú wá bó o lè ṣe máa ṣe bó o lè ṣe máa ṣe tó ẹ pé sùúrù ló fi ń pàdé rẹ̀ tọ́ wàhálà orí ńlá ni o orí ńlá gidi ni fún ọ ọdún ló ń bọ̀ wáyé gbogbo ò tí ì clear pé ǹjẹ́ owó ẹ̀jẹ̀ ni wọ́n sọdún kí ló fà á nígbà tí o ti sòwò o ò tiẹ̀ lówó ẹran àti ìṣòwò aṣọ ó tiẹ̀ lówó aṣọ ẹ àwọn ọmọ bẹ táwọn tiẹ̀ ó tiẹ̀ tún léyìn náà at least bá àbá tiẹ̀ lè pa ẹ̀kúnmí tá a lè pa màálù tá a lè pa àgbò tó lè pa àlàkẹ́ àbí àrẹ̀mú at least bóyá tọ́jú rárá ẹ abẹ́lẹ́sẹ̀ méjì abẹ́lẹ́sẹ̀ kan abonírù ló tiẹ̀ ò tí a máa wáyé bẹ́ẹ̀ tí èdè ọjọ́ ọdún tí ò ní sẹ́nitì bó la ṣe bàlù ṣẹpá àbèrè rẹ̀ àmọ́ tó wà nù ṣíńjọ tí ń tí dáadáa míì tá àbèrè tó ti ń wá tá a sì ń gbà pẹ̀lú alhamdulillah bẹ́ẹ̀ náà ní tẹ́lẹ̀ náà bá ṣẹlẹ̀ náà á gba á fi alhamdulillah ìsìn arábíwá muhammad sallallahu alaihi wa sallam ajaban li amúrílẹ̀ mọ́mìn arábìnrin ah mọ́mìn ní mùsùlùmí olódodo gbogbo àlámọ̀rí pátá ìmọ̀ ni òní nà amúrahù kó lọ́hù fẹ́yì alámọ̀rí mùsùlùmí èèmọ̀ ní ìyàlẹ́nu máa jẹ́ iná fọ́nbàhù fẹ́rọ̀ tí orí bá kan ṣàkàrà yóò dùgbẹ́ fọlọ́ ọ̀nà fọ́nbàhù fitna fádàn ọba dé tí náà ṣe fọ́nbàrọ̀ àṣẹ sùúrù lórí torí ẹ ká ṣe sùúrù lórí àdánwò tó bá wá bẹ́ẹ̀ ni ààyè béèrè fún títí máa wá a béèrè fún na wà náà ni béèrè yóò wà that man gbáradì nìyí so ara àǹfààní ìmánì nù ara àǹfààní ìmánì lára tí ìmánì ò ṣe nù ẹ̀ẹ́rì mùsùlùmí mùmìnì olódodo yóò mọ bẹ nínú mùsíbà yóò sì tún mọ dúpẹ́ fọlọ́run yóò tún mọ ṣe wáàsí fẹ́yìntẹ́ lérò pé ẹ ẹ bá kẹ́dùn òun ní òtún máa bá yín kẹ́dùn sí i abẹ́rẹ́ ìlú ọlọ́run mú wá fún mi ọlọ́run ẹ̀yìn pé kò tó nǹkan abẹ́rẹ́ ìbò ṣe ẹ rí ó pọ̀ eléyìí ó pọ̀ lọ́dọ̀ ọlọ́run síbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ju báyìí lọ ẹ máa wọ pé lórí ìwọ̀n lélẹ̀ báwọn iná náà bá ṣe rí nìyẹn a gbọ́dọ̀ tún ara wa dé lẹ́gùn yẹn yes èyí tá à ń sọ yìí kò dìgbà tí yẹn bá tó lásìdẹ́ǹtì bí yóò bá lásìdẹ́ǹtì náà ó lè wáyé nínú ilé rẹ ó lè wáyé àtàrà rẹ ti lọ látàrọ ó forí ṣe fọrùn ṣe ó ṣe gbogbo wàhálà gbogbo torí ìyàwó torí ọmọ gbogbo ẹ náà ni oúnjẹ mẹlẹgbẹmẹlẹ ló bá délé báyìí pé ah kódà o ò lè jẹun níbi iṣẹ́ iṣẹ́ yẹn mú ẹ dé bá délé báyìí pé ah eh, ó mú làwọn ẹlẹ oúnjẹ ẹjọ ẹ bá mú náà fẹ́ jẹ kí tó wẹ ẹwà àbúrò ọmọbìnrin látàrọ wà láì ọkùnrin jẹun bá la ń ṣe mí kí ló ń béèrè lọ́dọ̀ ọlọ́run ìwò oúnjẹ ńlé gbàdó délé tí kúránì sọ nìyẹn a máa wáyé bẹ́ẹ̀ wò téèyàn bá pépé máa ń di ẹ̀rìn jẹ̀mọ́ yóò dà kan rú èyí tá a ti mọ tá a ti kọ́ tá a ti gbé kalẹ̀ for long a fi alẹ́ ni a fi bàjẹ́ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ alágbájá látàrọ̀ tó ti wà ń lé o ò ní yan jẹjá tí wọ́n bínú ẹ wo jẹjẹjẹ ara ara kan wo mi náà ara wú ọ tí ara wú ọ lèmi bẹ́ẹ̀ jẹ ẹ má dùnú náà kí ni kí ni bá yín dáná báyìí nísìn láago mélòó mo wé láago mọ́kànlá ẹ má dùnú ṣòro tí wọn náà bá ti pè é pé tọ mùsíbà ni àmọ́ dé àbí o ti sọ́ọ̀wẹ̀ averagely o ti sọ́ọ̀wẹ̀. kódà bá ń bó gàrí kí n mú gàrí ah. eh, mi sì lọ́ra gàrí ah. bí mo fẹ́ ní wọ́n lára kó lọ gàrí mi sì lọ́ra ni tó wá ní kí n jẹ báyìí bisikíìtì méjì ń bẹ àwọn bá lọ́ra wọ́n ti ti géètì amọ̀ṣẹlẹ̀ bẹ́ẹ̀ agbàgbà fọlọ́ náà rẹ̀ gan ah. kí ni ìyẹn fẹ́ ṣe àwọn àlùyàwó pa bí ṣáà lùyàwó pa á sọ pé àfẹ́ ah, mọ́ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wàlúwà àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ à ń tọrọ ọmọ oríire ọmọ alábàríkà ni àmọ́ wáyé jẹ́ pé ńlọ́wọ́ fún ìlọ́wọ́ nìyí kò ní gbọ́ ti bàbá àti tiẹ̀ lọ́tọ̀ kí la fẹ́ ṣe wàsọ́ọ̀bẹ̀rì ní àlámà àsọ̀ọ̀bàrùn ẹlẹ́kẹ̀ẹ́ta wọn lọ́wọ́ kí mi sọ̀lá àwọn tí wọ́n máa kí ìrùn wọn lásìkò bó ṣe tó àti bó ṣe yẹ wa mimma razaqnahum yunfiqun àwọn tí wọ́n máa ná nínú tọ́lọ́ ń pèsè fún wọn lára ẹ̀ náà lẹ́ran léyà o jẹ́mọ́ àwọn tó ń rẹran léyà kì í ṣe kó torí wọ́n fẹ́ jẹran léyà wọ́n fẹ́ fi sin lọ́ọ̀ ni torí ẹ̀kọ́ ẹ̀gbọ́ yé wọ́n fẹ́ fi sin lọ́ọ̀ ni torí ẹ̀ owó tá à ń ra bó ṣe pọ̀ tóun owó tá a fi ń jọ́sìn fọlọ́ ni kì í ṣe pé tẹ́ pé kíyàn jẹran ni ah, kí ló lè tó bẹ́ẹ̀ kíyàn lọ orí mọ̀ọ́lù mẹ́rin ó lè orí mọ̀lú mẹ́rin gbogbo lé òkun ó mọ̀ jẹ́ fóṣù mẹ́ta àmọ́ orí mọ̀lú wọlé yà àbí wọlé yà lókù ó lè ràn nígbà èrè lẹ́yìn one point five eléyìí nǹkan eight fifty ẹran jọ́sìn ni kìí fi ẹran pàṣẹfẹ́ pẹran jẹ ẹgbẹ́ ká pẹran jẹ lásán ni wàá yóò lè kí lè yá tó dé ajá ń lọjà lọ rẹ́ran àmẹ́lẹ́ yìí ẹran ìjọsìn rẹ̀ ìjọsìn yẹn láàmú wò òun yóò mú wa mówó jáde kàná ẹwà wọn lọ ájì wọn lọ ten million wọn lọ fifteen million ẹ gbọ́ gbogbo ẹ̀yin ẹ̀yin kẹfẹ́rí tẹ̀ sunkún ẹ̀dẹ̀ sunkún níwọ̀nba bájì bá jẹ́ fifty million á lọ àwa tá a lọ ní ten million yìí tó bá dé fifty million ọlọ́run pèsè fún wa tọ́lá àwọn tó ń lọ ten million yìí nígbà tájú wà ní two fifty wọn ò rówó àti lọ mo rò wà sí lọ ní àdúrà ah, owó yẹn dọ́lọ̀ ní kí wọ́n wá ṣe láyé díẹ̀ ni ibi àdánwò ti ẹni máa kégbe wọn nà wá ìwọ ló ń sunkún kí ló wá kàn pẹ̀lú ten million owó yẹn ò ní bálù ò ní bálù kankan níta bá lọ gangan òun ni àwọn èèyàn lọ fowó yẹn wo bọ́ọ̀lù wọn sunkún o wọ́n fi ń ṣèrànù àwọn èèyàn pariwo o tí wọ́n bá gbé ẹ̀yọ̀ owó tẹ́lẹ̀ mi ná lórí ẹ̀yọ̀ tó ti bẹ́ẹ̀ náà ni yóò ti jẹ kù mọ́ ọ̀pá bàtà náà ni wọ́n fọmọ lórí náà ni ẹni kò sọ̀rọ̀. so àwa ní pé à ń lọ ájì à ń lọ sí ń fowó jọ́sìn àwọn fún bàbá wa sunkún ẹ sunkún mọ̀bà owó yẹn kọ́ ni kókó lọ́dọ̀ mùsùlùmí kókó hajj yẹn ni kókó ìjọsìn yẹn gangan àtàbọ̀dọ̀ lọ́ọ̀ ìjọsìn fọlọ́run òun nìyí. والبطن جعلناها لكم من شعائر الله لكم فيها خير ọlọ́run والبطن bùdùn bá dáná bá dánú wọ́n pè ní bá dánú ara body hàdà badani this is my body but bùdùn ẹran bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ẹran gbọ̀ngbọ̀ wọ́n pè ní ẹran tó tóbi mo gbàgbé bádánù kíni ara tó tó ara ọlọ́run wá fi ròyìn ẹran tá a mọ̀ pa wàlúbùtùnà ọlọ́run ní ẹ̀dá àwọn ọ̀nà apati rọ́bọ́tọ̀ ọ̀nà ẹ̀sán ńláńlá ẹ máa sọ ràkúnmí ẹ máa sọ màálù ibi tí àwọn kan náà àwọn onímọ̀ ti gbọ́lá fún ẹran ràkúnmí lórí màálù màálù lórí àgbò torí pé àwọn méjèèjì ìní pé bẹ́ẹ̀ náà bá ṣe tóbi sí ládàá ìsìn máa ń pọ̀ sí ẹ̀rí wọn nù wàlúbọ̀dínà ọlọ́run ò dárúkọ àgbò kò dárúkọ ewúrẹ́ àlàkẹ́ rẹ̀ mú kò dárúkọ onílẹ̀ bùdínà ẹran abararọ̀ pọ̀tọ̀ ẹran lánlá jàánà alẹ́kùn ọlọ́run ní àwọn ẹran yìí òun ọlọ́run dá wọn fún yín ni o mìṣáà ìlọ́ nínú àwọn àmì tó tọ́ka sí ibẹ̀ ọlọ́run agbára ọlọ́run kápá ọlọ́run bàdí bẹ́ẹ̀ ṣe rí ni o ṣe rí nìyẹn o ẹran tí àwọn mùsùlùmí ń pa láyé ní hajj ní hajj nìkan jẹ̀mọ́ kékeré kan o káwọn ti wá sọ iléyá bá a ṣe wá ń pa látìgbà tá a ti ń ṣe iléyá nìyí jẹ̀mọ́ èyí ò ní kò sẹ́ran mọ́ lọ kára níbẹ̀ níbẹ̀ gà ó rí mọ́ olúbáyọ̀ àràgbà tí òun wo omi òkun lọ yóò lọ sálálú ṣé kò tiẹ̀ kó tán ni kò lè tán kò lè tán o mọ̀lú èyí ti bímọ tó pọ̀ àbí mọ̀lú ò lè bímọ lábàá bí bóyá ẹ̀yà kan méjì ò lè bímọ mẹ́fà ẹ̀yà kan mọ̀lú máa bí báwọn ṣe wá tí wọ́n ń jẹ́ jẹ́jẹ́ láti jẹ́ yìí ó tó ń pọ̀ sí náà ni. mọ̀ọ́lù tó ga tó po ìmẹ̀ òpó tí ó ga wọn kọ́ ah, ah ṣé mọ̀ọ́lù ni mọ̀ọ́lù ni <laughs> torí pé species yẹn ó débẹ̀ lórí ìlú àwọn olùkọ́ tó ń bẹ́jẹ́ pé tí wọ́n máa ń mú àgbo ẹ̀ jáde mọ̀ọ́lù ló mọ̀ pé àgbò sí ni wọ́n lọ́dọ̀ wọn lọ́wọ́ etí ègúnfẹ̀ mi ó tó àtẹlọ́wọ́ mi yìí ẹ́ yóò gbẹ̀ tó mẹ́ta ẹ̀ ègún fi ṣe ni ó rí wẹ̀rẹ̀ bí abẹ́bẹ́ etí rẹ̀ ọlọ́ni wàlú bódúná jẹ́ àná lakum min sha'airillahi lakum fiha khair ọlọ́ni àrí àwọn ẹran ńláńlá ni lè rà fún mi wọn náà ń dáa fún wa nínú àwọn tó ń tọ́ka lórí gbígbé ọlọ́run agbára ọlọ́run ni lakum fiha khair ọlọ́run ní orí tó pọ̀ ń fún wa lórí wọn o. fàfikúrú súnmọ́ lọ́hìn àléyé sọ́wọ́fù ọlọ́run nígbà ẹ bá ti wá tò wọ́n láti pa wọ́n ẹ̀dá orúkọ ọlọ́run bá ti lára o ọlọ́run fẹ́ kọ́ wa ní kí ni ẹ̀kọ́ a máa ń pè ní àdábù atẹ́síkíà zẹ́kà zẹ́kà àdábù atẹ́síkíà záàlì kìkì záàyè ẹ̀kọ́ bí yàn ṣe tu hàn gbogbo ẹran kọ́ máa ń dá dùbúlẹ̀ níbẹ̀ nínú wọn orí ìdúró bí ẹran bíi màálù bíi ràkúnmí bíi màálù kódà àgbò ìyẹn lè pa lórí ìdúró tọ bẹ́ẹ̀ bá jẹ̀fẹ́ dádùbúlẹ̀ màálù ó lè gba ìdádùbúlẹ̀ owó tún ni àgbò àlàkà rẹ̀ mú ẹgbẹ́ ẹ rí ràkúnmí wọ́n yẹ dádùbúlẹ̀ tòrò nìkan náà máa ń gún náhàrù ní ti tiẹ̀ kì í ṣe zábùrù zábùrù òun ni dúdú náhàrù òun ni gbogbo mamali tó rahimu allahu ta'ala ó lé lórí ìbákọ̀ọ̀kan wọn lò gẹ́gẹ́ bó ṣe yẹ ká bá wọn lò lọ́dọ̀ mọ́ mọ́lìkì ẹni tá a bá máa ń gún tẹ́ ẹ bá du ìwọlé ya ó ni èyí tẹ́ ẹ bá máa ń gún tẹ́ ẹ bá du ìwọlé èyí tẹ́ ẹ bá máa ń du tẹ́ ẹ bá gún ìwọlé ẹ gbọ́dọ̀ gún èyí tó ẹ sì du èyí tó so ọ̀nà méjì tá a máa ń bá pa ẹran nù dúdú gbogbo ìkẹta wọn máa ń pè ní tẹsẹrẹ eléyìí ni òun ni ẹran tí kò fẹ́ farabalẹ̀ gba gbogbo ó sì yẹ ká gun àbẹ́yìí tí ó yarí máa lọ́wọ́ tó yẹ ká dún tó lóun fẹ́ gba dúdú kí ló kù gbòdòkíyà ó ti di ọ̀nà ọdẹ nìyẹn abamẹ́ran ilé àkàlẹ̀ báyìí bá tẹ̀lé ló bá dìde wọ́n ẹ mú ló bá yarí ó gbà ó gbà à a sì ní píṣù kíjọba fún wa ìsùn láwa láwa tọba pún máa pariwo ìgbè tó bẹ̀rẹ̀ sí ẹlẹgbẹ́ wọn ẹ máa wí ẹ máa bọ wọn alhamdulilah ẹ kọ́ ẹ léyà ni kì í dá pàǹgọ́ àwọn yẹ kẹ́ ẹ hmm, rárá wọn ò gbà tiẹ̀ bẹ́ẹ̀ nù ó ti lọ náà nù so ẹ̀kọ́ lára ẹ̀kọ́ tá a fi máa dúró náà òun nìyẹn wọn á dúró torí ẹ̀wọ̀n afẹ́pẹ́ púpọ̀ ni gbogbo yẹn kọ́ ní máa ń pẹran amárẹ́lì kan ni tó lè pẹran yẹn mẹ́wàá manharu òun ni ibi tí wọ́n ti máa ń pẹran fáwọn alálàájì wọ́n pè ní manhar manhar ibẹ̀ tóbi tóbi gan ọ ọbẹ̀ tí wọ́n ò jù báyìí lọ ló gùn báyìí ni kì í ṣe orí ìdùnnú sí wa bisimilahi alaakubar ìmọ̀ràn àkùbà eré nǹkan ọ̀bẹ ìmọ̀ràn àkùbà ó tẹ́ gbèsè sílẹ̀gbà síwájú kéjì tó dé engine nígbà engine dé tí òṣìṣẹ́ burú bẹ́ẹ̀ òun ni wọ́n ké wọ́n lè gbé ẹran sí di ọ̀bẹ báyìí ọkọ̀ tẹ̀lé ìsúná ọlọ́run pọ̀ fún wa one thousand fifty naira kò sábúrú níbẹ̀ èyí táwọn ìbò máa ń ṣe ń jọ̀hún ni ò dáa kán fi iná gbé wọn kán kú ni ò dáa gífàdì tá a bá fi iná gbé wọn tán fi wíìkì tá a ẹ̀ṣẹ̀ wá ń pa wọn kò sábúrú mbẹ̀ àmọ́ ká fi iná gbé wọn tán fi kú èyí ò it is given so ọlọ́run ní fat kúrò sùmọ́lá àlẹ́ ẹ̀sán wá ọlọ́run tó bá ti bẹ lórí ìdúró ni ẹ̀sán bisimilá nígbà tó bá ti bisimilá èyí kò gbọ́ kíláàsì ẹgbẹ́lẹ́ òní nígbà náà tó kẹ́ wá pa wọ́n ń pàṣípòrò sí mi lọ alẹ́ ọ̀hún ẹ̀dá orúkọ ọlọ́run bá sí wọn lára lórí ìdó ọlọ́run ní fàyídà wájà bá ti jó inú ọ̀hà àtàlẹ́lẹ́ ètí làkàtì wà lílẹ̀ òkè tipa dábàá lórí ìbẹ̀lẹ̀ ṣùgbọ́n ó sọ fún àfihàn tó tẹ́lẹ̀ táwọn ní. tó ẹ̀kọ́ kọ́ àìmọ́ lẹ́yìn mùsùlùmí mo rí kìtà kìtà ìtàbíyà ìgbẹ́ nasarani nasaraniya yahudiya wọn ta ní dáhùn ọjọ́ ìrìn òní ṣùgbọ́n ní ìgbà kí kíkẹ́ ìtura pẹ̀lú ó bá lè pa pa tó bọ́ ó lè pa iṣẹ́ ẹlẹ́dẹ̀ bá pa ẹ̀ẹ́dẹ́gbẹ́ àti Michael ní mẹ́pa ní àtúntò ṣáàdà ṣáà àmọ́ èyí dáa tó bá lè pa fúnra rà ní kó ni tọ́ ó wá lè pa nìyí tí ó lè bẹ̀ wọ́n lọ́wẹ̀ ẹni tó lè bẹ̀ lọ́wẹ̀ òun náà ni mùsírì kí mùsírì káá àwọn oníṣẹ̀ṣe àwọn eléyìí wọn ò lè pẹnakajẹ anytime anywhere àmọ́ Jew Christian Christian lè pẹran kí mùsùlùmí jẹ Jew lè pẹran kí mùsùlùmí jẹ mùsùlùmí náà lè pẹran kí mùsùlùmí jẹ àwọn ìkànnì àwọn yunifásitì àwọn àwọn tí ó pẹran àgbà kò mú wàlúù ìsinmi adókùnrin mẹ́ta ọbẹ wàlúù ó mú dáadáa ẹ ó bẹ̀rẹ̀ ẹ bí ó ẹ̀pẹ́ àkúnjẹ epo ọmọ ìdìbòlẹ̀ wẹ́ yú bá àkúnjẹ ìgbà kẹ́ẹ̀jẹ̀ kí wà dún kí ó lè gbà ẹ̀sọ̀gbọ́n lè gbà ọ̀tún àtúnì ìrú ẹ̀jẹ̀ tó bọ̀. Èmi rí àwọn ẹ̀rọ mi ní máa ń dá wọn ìbílẹ̀ tán ìdò àti bá káṣe ìṣúná wọ́n jẹ́ ní ọ̀rọ̀ yẹn ní lórí ẹ̀. Wọ́n wá kí wọ́n sọ́nà ẹ̀. Kò sáà ń bẹ̀ẹ́ dúró pẹ̀lú ẹ̀rọ orúkọ ti fi àti àwọn níbẹ̀ lábẹ́rẹ́ pópó bẹ́ẹ̀ kò sábúrú. هذه أضحيتي إلى لمالية وزوجتي الأولى وزوجتي الثانية وزوجتي الثالثة وزوجتي الرابعة وأولادي العشرة أم ميوة وأبي وأمي sáàbùrù máa kánṣó wọ́n jẹ́ òpẹ́ṣá bá ti wá rí tán òdo wá di ìṣẹ̀lẹ̀ kan bẹ́ẹ̀ ọlọ́run kò gbà fún ọ bẹ́ẹ̀ bá rántí eléyìí ni tó bá ń bẹ lánàá yẹn bẹ́ẹ̀ ọlọ́run ó gbà ń jẹ̀sùn fún níbẹ̀ ó pàtàkì so kò fún wa ní o máa dárúkọ sí létí èmi èmi aláàbí bá kọ́lé ni mo fẹ́ pa <laughs> gbogbo yẹn bí bí ààrẹ ẹlẹ́mi ò fẹ́ para fún mọ́ mo máa dárúkọ ọmọ kókó àkíkọ̀ jùmọ́ náà lélẹ́yìí ó fi sára èdè ànìlẹ̀ ṣẹ́ni wọ́n ń gbọ́ ni ẹ̀rọ ń gbọ́ wádìí ẹ̀gbọ́ kò fọhùn kí ni àbá kí ni lóyún eléyìí ò nídìí ẹ̀ tó a pa fàyídá wájà bá ti ju inú bó ha tó bá ti wá fẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀ ti pa wọ́n tán ti pa wọ́n tán sọ́kẹ́lẹ̀ ọlọ́wọ́ ní fakulu mi ni ha ẹ̀yin tẹ́ ẹ lẹ́ran ẹ̀jẹ̀ nù rẹ̀ é ìṣọ̀ràn yan o kì í ṣọ̀ràn yan tó bá máa jẹran ni ẹlòmíì wọn ti dẹ́mọ̀ jẹran mọ́ o kọ́lọ́mọ́ gbàlátì àlọ́wọ́ wa o ẹ̀dá ni kọ́ mọ́ jẹran mọ́ kọ́ mọ́ débẹ̀ o ó lè pa àmọ́ kò ní jẹ kó jẹ já tọ̀ àwọn tó bá pẹ́ tọ̀ wọn ò ní mọ́ jẹran mọ́ àjẹ́ńbẹ̀ ló dáa àkúlù mi nìyà ànábì máa jẹ ẹran tó bá pa ni kódà ní máa fi tẹ́lẹ̀ ẹkùn níjọ ọdún wà á ti mú lẹ́yìn náà ó wà á bọ́ ń bẹ́ẹ̀ wàá bọ́ alkọ́níyà wàlmùtàr alkọ́níyà òpa tó béèrè irú wọn bẹ ẹ ní irú wọn má láti ibi báyìí wọn jókòó sílẹ̀ àwọn àtẹjáde ní òkú èkó tọ́jú rárá wọn ni mo ti ń ṣẹ́gun kò béèrè àbúrò lọ bí tí wọ́n ti ń pa àbẹ̀wọ̀n bẹ́ẹ̀ gbé tèmi ń kọ́ lórí ẹ̀rìn ó sẹ́ndì ẹ̀rìn ẹ̀ nígbà tó ti wá wàhálà tí ẹ̀nìyẹn á dẹ̀ jókòó sílé kùránì dá ọkọ̀ tí wọ́n náà ṣe wọ́n máa ń jókòó lé àwọn kan máa ń jókòó lé bẹ́ẹ̀ wọ́n ní à ó pa ó sì yọnu sí àìpa rẹ̀ ó sì jókòó tí ó jókòó sílẹ̀ rẹ̀ wàlmùtárù kò pa ó béèrè kò pa ó béèrè àwọn méjì ń béèrè dé sí gan láti pè wọ́n ti ń béèrè o ìjọ ní ẹ̀ ń gbẹ́ni kàtà bá yín ọ̀yọ́ nìyí kò sáburú mẹ́ ìyẹn lè yin opa ó lè béèrè ẹni tí ò béèrè kò kọjá là ẹni tó béèrè kò ṣàṣejù sókèlè méjèèjì náà ni kùránì sọ méjèèjì náà ni kùránì sọ àlùmọ̀ọ́tàrù máa yára kí ẹ̀ ń ṣe ẹran lọ́wọ́ sáà lè fún o ẹ̀kọ́ ọdún èmi o ọbẹ̀ òní sílẹ̀ o tẹ̀mí ó ti báyìí lọ ọlọ́run gbà ń jà sí o ẹ̀yẹ <laughs> sí màmá àmì àmì ó dàbọ̀ màmá ó dàbọ̀. èyí yẹn yìí èyí yẹn yìí gbogbo náà wí ìlú náà sọ ni pé where is my own ìdí sì áàdà gangan ó yẹ kó wọn pé ah bá a mú màmá tìyín lélẹ̀ bàbá tìyín ó yẹ kó mọ bẹ́ẹ̀ kéde pé wà ní àmọ́ ó dàbọ̀ ẹ ṣe ń wo so eléyìí ó jẹ́ ẹ̀fọn lábẹ́ bẹ́ẹ̀ tá a bá wà á yà yá rí wípé méjì lọ́lọ́wọ́n bá pín sí alákọ̀ọ́kọ́ ẹni tó pa kó jẹ́ mbẹ́ àbí ẹlẹ́ẹ̀kejì ká tọrẹ mbẹ́ tó dẹni tí ò pa tí ò béèrè tá a fún àtẹni tí kò pa tó béèrè ta fún ọ̀rẹ́ náà níbejì ó wá ku ẹlẹ́kẹta kẹlẹ́lẹ́kẹta òun ni alìdíkà anabi sallallahu alayhi wa sallam òun ni kulu wàtàsọ̀dákù wàdẹ́kìrò ẹ jẹ ẹ mu ẹ pamọ́ nínú ẹ̀ tó ẹran léyà àmọ́ dá mẹ́ta ni èyí tá a jẹ níjọ́ ọdún àtẹ̀dẹ́ lẹ́yìn ọdún tá ní àyàmú tẹ̀sírìkì èyí tí ó fún kò pa kò béèrè àbí kò pa ó béèrè ó fún èyí tí ìwọ náà fi pamọ́ nínú ẹ̀ òun náà mẹ́ so bẹ́ẹ̀ ni ẹ bá ti wá pín nípìn bó ṣe lè rán lọ́rùn ó yóò ní scale ló wọ́n gbogbo ẹran yẹn hundred kg ni àbí forty kg ìjọ ọdún àyàmùtẹ̀síríkì òun àtàwọn aráalé rẹ̀ thirty kg kò pa kò béèrè kò pa ó béèrè thirty kg ní ìpamọ́ ṣẹ́rí tó bá ti pa èyí kò pa kò béèrè kò pa ó béèrè tó bá ti fún wọn thirty kg wọn tán mọ́ fún lọ́rùn kó fún ẹ́ bí ilé sókèlè mọ́ fún lọ́rùn ìgbó ti pín nìyẹn ẹran ọdún níjọ́ karùn-ún ó ti tán àti àdán ẹ̀sìn àbò oorun yìí mo bẹ́ẹ̀ lọ́ndẹ̀ ni ẹran tí mo sọ mọ́ nìyẹn ẹ mú bẹ́ẹ̀ kò pọn dandan ṣúklẹ̀ ìyẹn máa ń pin ìyẹn máa ń pin ok ìtàn méjì báyìí ìtàn tán báyìí kẹ́nìkan báyìí báyìí báyìí ìyẹn máa ń pin ni èwo ló wá yẹ kó pọ̀ jù nínú mẹ́tẹ̀ẹ̀ta ìyẹn ni ẹnu àfọ́kù rere lẹ́yìn sọ̀rọ̀ wa ni kàdáàlìkà sàkọ́nàhà lakum la'allakum tashkurun ọlọ́run ní kẹ́lẹ́ bá lè fi ọpẹ́ fóun ọlọ́run lòun ọlọ́run fi rọ àwọn ẹran yìí lòun fi rọ fún yín o jàmá tí ìbá ṣe pípẹ́ àfi ẹran lé yá dúpẹ́ fọlọ́run àlẹ́mí ẹ̀fá àlẹ́mí wọn o tó túmọ̀ sí pé ilé yàtọ̀ à ń fọlọ́run ọba ni bẹ́ẹ̀ ni àfi ń ara ọpẹ́ ni òun ló jẹ́ rí ẹ̀ pé kò sí iye tá a ná tá a lè fi dúpẹ́ fọlọ́run fọlọ́run bá boni láṣìírí àwọn ọmọ ẹ̀yà yá gbìyànjú káàánú mọ̀ pẹ̀nà á gbìyànjú ẹlẹ́ni máa ń wá ilé ó lè struggle owó ilé láàrin ọ̀sẹ̀ kan yes ó lè ṣe businesses tí ó rówó ilé bó ṣe lè ṣíyàn náà nìyí ó lè ṣe businesses náà kó pẹ̀nà léyà alihamudulilayi èèyàn méje tọ́lá èèyàn mẹ́sàn-án wọ́n lè dáwó kán pa màálù kódà olùgbà tí màálù ẹ̀ bá tó tó yó rélùwé àbó tó dáfó tó ti pọ́ ọdún ẹ̀ ràpọ́n mi ọdún márùn-ún àti àbẹ́jì bẹ́ẹ̀ lọ màálù ọdún méjì àbẹ́jì bẹ́ẹ̀ lọ àgbo ọlọ́dún kan àbẹ́jì bẹ́ẹ̀ lọ ewúrẹ́ àlàkẹ́ àrẹ̀mú àlàkẹ́ àti àrẹ̀mú àwọn lẹ́yìn rìn oní oṣù mẹ́wàá àbáwọn nínú àfọwọ́n lóṣù méjìlá àwọn lẹ́yìn tó bá ti pọ́dún ẹ̀ ó ti tán tó a lè máa dáwẹ̀ nǹkan ṣàìrọ̀ ni ṣàìrọ̀ tó bí pé aburú ló jẹ́ bàbá ń bẹ nínú ìlú tó jẹ́ ìlú mùsùlùmí ká má ra àwọn èèyàn pẹ̀nàlẹ́yà aburú ni ara àwọn èèyàn pẹ̀nàlẹ́yà lóde àwọn pẹ̀nàlẹ́yà lóde àmì ẹ̀ ní a ní bọ̀dà kan pé àti táwọn èèyàn lówó ẹ̀ táwọn ìjọba máa ń ṣe níbi ìjàkátò lè fẹ́tìrì nílùú ní ìbáṣe máa ń ṣe nù wọn ní pẹran wọn fowó ẹ tọrẹ ẹ eléyìí ò bá gbogbo ṣe wọlé fún mi. la yanalallaha luhumuha wala dimahuha ọlọ́run ní ẹgbọ́ o kò sí bó ṣe wọlé kó o láyéláyé o òun ọlọ́run bó bùkátà òun o béèrè lọ́wọ́ wa o luhumuha nígbà ẹ bá ti pa wọ́n tán wọn lọ́wọ́ ni ẹ gbé wọn lọ́bì kankan o ò ní á gbé wọn lọ síbi kankan ibi tá a bá gbé wọn lọ inú sàásùn náà láà gbé wọn lọ ìbẹ̀rẹ̀ ti rí yàtọ̀ láàrin ẹran táwọn oníṣẹ̀ṣe ń pa àti táwọn mùsùlùmí ń pa ó jọra wọn ẹran ìdí ògún ìdí ògún náà ní gbé ẹran èṣù orí òkúta èṣù náà ní ẹran oríta oríta náà nílé rẹ àmọ́ ẹran ẹlẹ́yà inú ìsásùn nígbẹ̀yìn rẹ̀ ìsásùn bíbọ̀ dídín sísun yíyan tó bá láǹfààní kó jẹ pẹ̀lú lárúbáwá ẹran ẹlẹ́yà jẹ́mọ́ ó fẹ́ lè ẹran jẹ wọ́n ẹran sí bàjẹ́bàjẹ́ orí ẹran ẹsẹ ẹran nǹkan ló ẹran àwọn èyí jẹ́ ọmọ dànù ni orí dànù ni èyí òdìdí ẹran yẹn ni wọ́n lè mọ kódà ó lè wà bó ṣe wà láàyè náà bó ṣe wà bọ́ rí bá náà ni tá bá ṣe fún ọ tó bá bu mọ̀ọ́lù báyìí wò ó bẹ́ẹ̀ bu nígbà tí máa ń bu mọ̀ọ́lù ọ̀dọ̀ yín ó yí ó kàn mọ̀ yóò wá dáa nígbà tó ń bu omi bí omi ní wà jábútẹ́bútẹ́ wà sì jẹ́ wà jẹ́ tó máa pọ̀ ìgúnfẹ́ fún ẹ bẹ́ẹ̀ ẹ ẹ ní ìdè ó jègún bẹ́ẹ̀ kẹtàn à ń jẹ ẹran oúnjẹ lẹ́nu wa la ní pé àdìjẹ ńkúdọ̀ ẹran tó ń jẹ tó dàbí ẹni pé mú mi sọ fún mi ó àbá ẹ sì yóò ní ẹ máa wádìí ẹ̀ sí àlàkẹ́ lára pa fún yìí àlàkẹ́ ó ti tán ó ti tán ó rí adìẹ míì tó máa ṣe fún ọ tó máa mú oúnjẹ ṣe dáadáa ó jẹ ojú dáadìẹ kẹta ó tún máa béèrè sí i ọmọ yàrá kan bẹ̀ àwọn àdùnmọ́ wà níbẹ̀ náà ni ọlọ́run kì í jáde ẹ̀ mo ní ẹ̀ ṣé títí fúlàní náà yóò láwọn kì í jáde ẹ̀ ni mo ní ẹ̀ àwọn kì í jáde mo ní ẹ̀ ìwà ọ̀bì ọwọ́ ìjọ kan ẹnìkan wá wọ́n á fún wọn ní hot dog tàládìí ẹni o wọ́n fún wọn ní ọ̀dọ́ aládìí ọ̀rọ̀ àjẹ náà bó ní kí n jẹ jẹun ah, àti ní ṣe àdùn gan ó dùn gan mo gbádùn rẹ̀ adìẹ wọn ni adìẹ èèwọ̀ ti bàjẹ́ gan èèwọ̀ ti bàjẹ́ náà nù kò gbọ́n dandan kò ní ṣe dandan ni pé tí wọ́n ṣàtàn ẹgbẹ́ bá ṣe máa mọ́ yẹn wọ́n lè lọ tí ó kúnná bí èlùbọ́ ó wà sí roborobo ó tún dín fún ọ wọn kò máa ń jẹ kúlíkúlí ní ọdún ah, kí ni ṣe àdùn gan ayẹ adìẹ ló ń jẹ ọ̀dọ̀ wa mi láti rẹ̀ pé ọ̀nà kan náà làwọn gbà jẹun ọ̀nà kan náà ni láti máa ń ní ṣan nínú ẹran àwọn tó ń múnjẹ ẹsẹ pé ṣíṣan nínú ẹran wọn ó jẹ gbogbo ẹ̀ tápátá gbogbo orí màálù yẹn ni ó mọ̀ fọ ọhọ báyìí ó sì mọ̀ jẹ gbogbo ẹ̀ gbogbo tán ẹ̀ kò síṣẹ́ kankan mọ́. tó ẹ̀yin tẹ́sí ẹran tẹ́sí ẹran léyà fún ọlọ́dún yẹn dákun ẹ̀jẹ̀ bá a ṣe dáadáa káwọn yẹn kan ṣẹlẹ̀ káwọn yẹn gbádùn ẹ̀ kan jẹ́ kan fọ́gun kan bọ́gọ́ gbogbo ẹ̀ kírísítẹ́nì kan jẹ́ láti ẹni ah ó lẹ́ran yìí yàtọ̀ sẹ́ran bẹ́ẹ̀ ni ẹran aléyá ó yàtọ̀ nínú ẹran bí oorun sàárì ṣe yàtọ̀ sí gbogbo oorun oorun bí oorun sàárì kò sí nínú oorun oorun sàárì tó bá tẹ báyìí wàhálà tó bá níyàn jí ọ ó jí lágo méjì kéde ṣe pé arómọ ruwọ ó kàn pé ó kàn sùn náà ni ó nídìí fáànù nídìí èsì yóò rọrùn oorun sàárì náà gbèrè ọ̀rọ̀ àlùbáríkà ni. eh náà lẹ́nà iléyà ah, ẹ̀nà iléyà everybody so kò sáà burú bẹ́ẹ̀ o ẹ̀yin mùsùlùmí tẹ́ bá pẹran àwọn alábàágbé yín lọ́tún ló sì tún ẹ̀ṣẹ̀ mùsùlùmí ẹ̀nàwọ́ sí wọn èyí tẹ́ bá fún tó lóun ò gba lọ́wọ́ rẹ̀ ìyẹn ò wọn so àmẹ́yìn ti iwo alabagbe ẹ tì síwájú ẹ tì síwájú o àmọ́ wọ́n jẹran torí ẹ̀ a lè fún ẹni tó pẹran léyà a tún lè fún nínú ẹran títí wa àwọn àti ẹ̀ ìyẹn máa ń fi a máa ń fi ẹran léyà ṣe ìfẹ́ ìlékùnfẹ́ láàrin ara ẹni àwọn méje ìwọ pa ọ̀rẹ́ rẹ náà pa wá sẹ́lẹ̀ sí ọ̀rẹ́ tó wá sẹ́lẹ̀ sí ẹ̀ àà ìyóò lékún náà ẹ̀ ọ̀sán burú mẹ́ ẹ̀ ẹ̀ pé náà no ìyẹn hadiyu nìyẹn gift nìyẹn iba nìyẹn iba amáfẹ́rẹ́ ní àṣẹ iba ok èyẹ sẹ́ni ẹ̀rọ sí dáńgbélé sí sádàkọ́nù ibà ni yóò tún nífẹ̀ẹ́ ah torí ẹ̀ ibà a máa wá láti ilẹ̀ sókè sádàkọ́ a máa wá láti òkè bọ́ sílẹ̀ dáńgbélé pé ọgbọ́n lọ́wọ́ olófin gift gift kọ́ sádàkọ́ lọ fún ọ àmì ìdádùn ìlọ́wọ́ rẹ̀ tí ò ní di ẹni sọ́dá kọ̀ ló fún ọ ok ìwọ náà wá sẹ́ńdì owó sí dangote kọ́dà kò fún ní one million kọ́dà kò fún ní hundred million gift ló fún kó lè ba lè nífẹ̀ẹ́ rẹ̀ àǹfààní eléyìí ọ̀nà yóò sì bì àmọ́ sọ́dá kọ̀ ẹ̀sán bẹ lọ́dọ̀ náà gift èyàn lẹ́sàn lọ́dọ̀ náà wípé alékùn fẹ́ láàrin ẹni tá a fún àtẹ̀ntò fún ni sòlẹ́yìn náà lọ́lọ́ ha lóṣù nù ha ọlọ́run ni ẹnu tá à ń pa òun ọlọ́run ò béèrè rẹ o òun kọ́ ló ń fẹ́ jẹ́ o ọlọ́run ọlọ́run àwa là ń jẹ́ àwa là ń jẹ́ ó wá gbọ́ kò sí tó lè jẹ ní ẹran léyà kò sí tó lè jẹ ń bẹ kò sí tó lè jẹ kò sí tá a lè jẹ ń bẹ níbi ẹran tá a bá pa ẹni wọn kó pa kò sí tó lè jẹ ìgbẹ́ rẹ̀ má mọ̀ jẹ́jẹ́ à ń pọ́n kúlé à ń pọ́n kúlé à ń jẹ̀gbẹ̀ràn àbájẹ̀gbẹ̀ràn à ń jẹ̀gbẹ̀ràn ìfun yẹn máa ń pọ́n dáadáa ìfun ìfun tó ń jẹ ó sì á dùn ìgbẹ́ran tó dùn lè so torí ẹ àwùjọ fáwùjọ a máa yàtọ̀ àwọn lárúbáwá yìí jẹ fún ẹran àwọn ń jẹ fún ẹran wọn yìí dorí ẹran àwọn ń dorí ẹran wọn yìí jẹ ẹsẹ̀ ẹran àwọn ń jẹ ẹsẹ̀ ẹran wọn yìí jẹ gbọmọ máa ń dànù tó bá wà láàrin wọn nìyí ó rí orí màálù bíi fífì ó kàn mọ̀ pé ah subhanallah ọmọ nàìjíríà máa ronú pé àti máa kó nàìjíríà àti máa kó lè délé báyìí tírí tírí hundred ní ìmọ̀ ọ̀tà tó máa bàjẹ́ sínú àwọn èyí jẹ́ àmọ́dọ̀ wa owó ni o orí màálù mi wọ two fifty ẹlẹ́mìí ṣe yàwó pẹ̀lú orí tí ó tó máa pèsè báyìí ah báàfù ó kùn ní pé tí orí màálù náà lélẹ́yìí lọ́dọ̀ ti wà nù níbòmí kò bẹ́ẹ̀ àmọ́ lọ́dọ̀ tí wọ́n ń bí àánà máa ń jẹ fún àbí àmọ́ ń jẹ fún ẹran ìfún adìẹ láyé jẹ ah, mi mọ́rìsì náà o táà fi dà fún adìẹ o táà fi ń jẹ ìfún ẹ̀gúnfe eh, ó sì yẹ ká máa jẹ fún adìẹ náà báyìí sọ pé kò ní ṣe pọ́ àbí tó bẹ́ẹ̀ yìí ò ṣe báwo ṣe jẹ lẹ́yìn omi báyìí níbò míì àwọn máa jẹ fún adìẹ kò sí tó lè jẹ lára adìẹ kò sí tó lè jẹ lára ẹran bẹ́ẹ̀ ni torí ẹ eh, Eh, apẹran agbé orí kan lọ síbi kan níbo náà ní ṣe bẹ́ẹ̀ lọ àwọn oníṣẹ̀ṣe náà lè léyìn wọn ó lè pa gbogbo ó lè pa odidi ègúfe tí ó pa fésù kò ní jẹ kankan nínú ẹ gbogbo ẹ náà ni ìbẹ̀rẹ̀ ni wà àwọn àṣà àbáwọn eh, ajá wọn ní oúnjẹ tí ajé oúnjẹ èṣù ni ó ṣe é òun ni àmọ́ nínú islam kò rí báwọn àwọn aláàní àwọn aláàjẹ tákùwà lọ́wọ́ bèrè lọ́wọ́ wa nǹkan yóò kan táàkì ń jẹ lára ẹran òun náà ní ẹ̀jẹ̀ torí pé health-wise kò sóore bẹ́ẹ̀ kò sóore bẹ́ẹ̀ o ìyẹn lẹ àwọn oníṣẹ̀ṣe máa ń gbé mu wọ́n tẹ báyìí wọ́n mú ni yóò máa dán bí yóò máa dán bí bọ́rọ́bọ́rọ́ kò ní rìnnà dáadáa mọ́ gbogbo àwọn àrùn yóò wà lára rẹ̀. pàtì ẹran tó kó àrùn jù tó yára kó àrùn jù bí ẹ̀jẹ̀ kò sí ẹ̀jẹ̀ gbígbẹ́ fún rẹ̀ má ẹ ṣe ń ṣàánú wa so ẹ̀jẹ̀ ẹran ẹ̀jẹ̀ gbùgbù haramu ni àmọ́ ẹ̀jẹ̀ ralẹ̀ ralẹ̀ kò sábùrú mẹ́ tó kò sí bó ṣe pẹran tó ní rí ẹ̀jẹ̀ ralẹ̀ tó ní tó bá gbẹ́jẹ̀ ìdólẹ̀ báyìí yóò mọ yòrò yes ọ ni àmọ́ lọ́n ṣe lẹ́gàn fún wa. àmọ́ òróǹro kò sọ ilé kan tó bá lè jẹ́ àwọn yẹn jẹ́ wọ́n gbé mi wọ́n gbé mi àwọn ọmọ náà ń náà sí àmọ́ tó wọ́n bá fẹ́ jẹ́ kò mẹ́ o lè ní agbolẹ̀ tútù wọn ni kò dá o de dẹ̀ á lọ tọ́nà wọn bò láti àwọn náà bò fẹ́ ẹ̀yin lẹ̀bẹ̀ jẹ lọ́dọ̀ yìí hmm. àwọn kan bẹ tó bá fi sí òróǹro yóò dùn wọn gbọ́dọ̀ òróǹro èso kan bẹ nílẹ̀ Yorùbá ní jọ̀hún a máa ń pè ní àgbáyùn àgbáyùn ìtì kò fi bẹ́ẹ̀ sí mọ́ tó bá mu àgbáyùn méjì tó máa fún ẹ ní òróǹro ó mọ béèrè sí ni pé ẹ bá ń wá sí i àgbáyìn lákàn èso báyìí yàn ájọ ni wàá tó kúrò ẹ̀dà mi wọ́n máa fún ẹ ní òróǹro mu wàá máa bẹ̀rẹ̀ pé ah oṣù wa dùn báyìí ẹ̀dá kan fún mi òróǹro ó mọ̀ mú gbà tó mú ni ìdí àṣẹ lọ́nà tó dára ah òun náà ń gbà náà dé náà yín kiri ah kò sí ní pé ṣúgà ah mọ ṣúgà nínú àwọn ọ̀rẹ́ àná ọ̀rẹ́ àní kọ́bọ̀ọ̀lù àmàrà kọ́bọ̀ọ̀lù ó sì le báyìí fún wa nínú tírèèdì nù sílẹ̀ kẹlẹ́dẹ́ a ti mú kọ́ ni tó bá ti lè mú mẹ́rin wàá mú abọ́ ẹ̀kọ́ méjì yóò mọ dùn ní ní ní ní ní yóò mọ dùn lẹ́nu yẹn ní ntí máa bàjẹ́ òun ló ní ọbẹ̀ so òróòro wọn já fún ẹni tútù ó mọ mú ìṣó ni kò sí ní ìṣẹ̀lẹ̀ gbogbo àpòlẹ tútù yẹn nìyí ọsàn wẹ́wẹ́ tó bá jẹ àgbáyún tí wọn mọsàn wẹ́wẹ́ tó bá ń jẹ á dàbí ẹni pé òun lá oyin anything tó bá ń jẹ báyìí yóò mọ dùn lẹ́nu ẹ̀ ni àgbáyìn náà ń pè àgbáyìn àwọn èèbó ti kó lọ àwọn tó wá kó nílẹ̀ yorùbá nù wọ́n ti kó lọ lọ́dọ̀ wọn lọ́wọ́ kò sí lọ́dọ̀ wa mọ́ gbogbo kò gbó kò sí mo a ti wá wá wá wá wá wá àárí a lọ kàgbọ náà ah, a kó a ti kó lọ ní wọ́n ti kó lọ́dọ̀ wọn lọ́wọ́ orúkọ tó wọ́n fún orúkọ ẹ̀ two hundred wọ́n fún lọ́wọ́ lórí wikipedia àgbáyìn kíní kan golden fruit kíní kan angelic kíní kan kíní kan paradise orúkọ oríṣiríṣi náà ọlọ́run fi agbára sára ẹ̀sìn òun náà máa ń lò ń dọ̀hún tó bá fẹ́ jọsàn ọ̀sán òróǹbó tó fẹ́ jẹ́ kọ̀ọ̀kan jù báyà tó lè mọ ẹjẹ́ tó ní ní fílẹ̀ ẹ̀ agbára ẹyọ kan jẹ́ sẹ́dùn báyìí tó wá jókòrò ẹnu ó mọ ẹjẹ ó jókòó ti apẹ̀rẹ̀ òróǹbó ó mọ ẹjẹ́ ni nǹkan kan ní sí ọ ó sì mọ dùn mẹ́lẹ́mẹ́lẹ́mẹ́lẹ́ so kò sí táàrí jẹ lára lẹ́yìn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ gbúgbù ọlọ́run fi ní wàlẹ́ àdè máa hùwà ọlọ́run ní ẹran ẹ̀yìn náà lẹ́ni ìmọ̀ hùwà ẹ̀jẹ̀ ẹran ogun òkè lọ́bì kankan wọ́n sàn dá lẹ́lẹ́ ni wàlẹ́ kí ẹran lówó taqwa minkum kò sọ́wọ́n ọlọ́run bá fẹ́ fún yín òun náà ní kí ni àtàkùwà káta ara ẹran tá à ń dáàbò búlẹ̀ tá à ń pa fọlọ́run nítorí ọlọ́run láti lè fi gbẹ́sẹ̀ fọlọ́run káta rẹ̀ lékún ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọlọ́ni kàdáàrí kẹta fara alẹ́kùn ọlọ́run ọlọ́run ọba òun wá rọ̀ wọ́n fún wa lùtù kẹbírù lọ tẹ̀síbírù bẹ́ẹ̀ ni méjì ni alákọ̀ọ́kọ́ tẹ̀sí kẹbírù alámọ̀ àdáàkùn ọlọ́run fi wá mọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé ńgbà tí a ti wọ́n zulẹ̀ ìjà láti máa ṣe tẹ̀síbírù allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walhamd àmọ̀ wí káàkiri àmọ̀ orí ìkànnì ẹlẹ́ẹ̀kejì lẹ́tù kàbírù lọ ṣe ẹ̀kọ́ àmọ́sí sọ́láṣẹ́ ìdì kàlọ́kínú ìdì kábàdà ẹlẹ́ẹ̀kejì nìyẹn torí ẹ̀ ẹ̀rí ìdì nù ẹ̀nu ìdì bólú kiri láì sọ aláwọ̀ akíwá sọ fún mi kábàdà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtẹ̀gbọ́tù sàwáyé ni ń bẹ́ẹ̀ méje àti márùn méje fi kún tàkọ́kọ́ márùn tuntun sí ìkejì so litukabirullah tí bá wò dáa ẹ̀rí gbogbo àfọmọ́ tó tóbi jù tá a máa ń ṣe lásìkò ọdún Allahu akbar tẹkbírì ni torí ẹ ìrún eid tọmọdé agbẹyìn bẹ oníkálùkù wa láàlọ kì àwọn ìyàwó wa wọn lọ àwọn ọmọ wa kò wọn dání èyí táwọn bá mọ lára àwọn obìnrin náà àjọ lọ náà ni wọn kàn ní bá wa kì í àtúnilé yìí dáadáa so wọn lè pọn dandan kó wọjọ tuntun sáàmọ́ hmm. ti iye ọjọ́ ìdè ló bá ní ọwọ́ àwọn ọ̀sán mẹkáníìkì kí ni fẹ́ràn mẹ́rin sígbẹ́ wa mẹ́rin sítọ́ wa mẹ́rin láà lè kó lè mọ̀kọ́ mi mọ̀kọ́ gbogbo àìló ní dáàmú sọ ń bẹ̀ éèdù lápè éèdù ọjọ́ ọdún ó kì í ṣe bó ṣe wọlé léyìí sínú ọ̀sán mẹkáníìkì ọjọ́ ọdún ó bẹ́lẹ̀ ọkọ̀ tó di nẹ́ẹ̀sì ẹ̀ kó tún wọ ọ̀sán mẹkáníìkì náà. àfa yìí ṣépè fún mi ni ìdí ah, yìí tá a máa ń ṣe ní ọdọọdún náà ń pè bẹ́ẹ̀ tẹ́pẹ́sọ mẹkáníìkì lọ́wọ́ lọ́dún yìí àbẹ̀gbọ́ lọ́hùn kó wọ mẹkáníìkì náà next ó máa wọ̀ tó bá ayọ̀ ni a bá lówó tuntun káàlà bá a lówó tuntun ètò onílé náà jẹ́ kó mọ́ kó wọn lọ sí eid ìgbà eid eid ada yahudu eidan ọ̀dọ́dún ni ọdún iléyà tá a fi dájú kọ yìí abẹ́lọ́run fọlọ́n kó dẹ́nu wá sí kó dẹ́ ká ṣe ọdún ayọ̀ ká ṣe é pẹ̀lú àlékún ìmánì àlàáfíà àtàrísìkì ọlọ́dún tó tóbi jù nínú Islam ọdún tó tóbi jù nínú in fact láyé lẹ́nìí kò sọ́dún tó tó kódà àrà bá wo fi ọdún àwọn kìfèrí ká gbèsè gbé ara wọn kò sọ́dún tó tó táwọn ìfàkẹ́yìn ń ṣèjọba náà wọn ṣe àjọbọ ẹ̀yìn èmi lè yẹn tẹ̀lẹ́wò ẹ̀mí lò àwọn tí ilẹ̀ yorùbá ni o àwọn ilẹ̀ yorùbá gan ọ̀yọ́ lè mọ ṣàjọbọ kí ilé ìfẹ́ mọ ṣàjọbọ àdábọ ń ti tiẹ̀ ilé ìfẹ́ lè mọ ṣe àjọbọ ọ̀yọ́ mọ ṣe àdábọ aláàfin tó ṣẹlẹ̀ mẹ́ ẹnu òkú so the only festivity in the whole world tó kó gbogbo èèyàn kù at the same time òun náà ni ọdún àwa mùsùlùmí ẹ̀sìn àwa mùsùlùmí jẹ̀máà in the whole continent gbogbo ilé ayé ni wọ́n ti pẹran gbogbo ilé ayé ni so ìwọ tó wá sunkún fún àwọn mùsùlùmí ní wéṣì owó nàìjíríà ó gbé nǹkan sí ọ ó sunkún tálíkà mọ èdè ni tọ́lá tó sunkún lé lórí pọ̀ gan gbogbo ilé ayé ni o àwọn bòmí ràkúnmí làwọn pa lọ ràkúnmí àwọn míì màálù àwọn bòmí àgbò wọ́n ti pa nìyẹn wọ́n ti rà ìpẹ́sẹ̀pẹ́ bá a ṣe bá mi ni sunnatullah qadima súnà ọlọ́run ni tó ti pẹ́ tí ó sì máa rìpíìtì ara rẹ̀ títí tí ìdìgbẹ́ yẹn ayé wà á nítorí ẹ̀sùn fún ó sì mọ pé èèyàn sunkún tó kìí ṣe nàìjíríà nìkan láti ń o ó lọ amẹ́ríkà ó lọ europe ó lọ australia anywhere in the world kò sí country kan tí mo bẹ̀rẹ̀ wọ́n lè lérò ẹ pé òkè ibìkan ni wọ́n ti pa ibìkan ni wọ́n ti lè ti pa ètò nìyẹn ṣùgbọ́n adékọ́jú àwọn mùsùlùmí aláyéláyé níbo gbólódé tí wọ́n ti ní gbẹ̀ràn. áfíríkà wọn gbẹ̀ràn fún ẹ̀ nàìjíríà bá wà yìí kò sí stéètì kan gbogbo náà nàìjíríà yìí kò sí stéètì kan gbogbo ẹ̀ ìwé yẹn ó pẹ̀ràn àwọn mùsùlùmí ló gbẹ̀ràn ó pẹ̀ràn ilé alágbè ọgbọ́n iléyá àwọn kan nílẹ̀ ìbọn wọn pè iléyá ni àmọ́ tán gbà lérò àmọ́ <laughs> islam àwọn pè ní idu adha idu adha hmm? adha wọn látara àsìkò wákìtù wákìtù tẹbíhíyà àsìkò tá a pè náà idu adha wọn látara odòhíyà odòhíyà ìyẹn ẹran lọ́jọ́ fún rẹ̀ àsìkò duhanan gbogbo ẹ̀ orúkọ lórí náà tó dùn án jẹ̀mọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí uh, ìgbọ́mọ onírun tẹ̀ríyá táwọn alálàájì tí gbogbo alálàájì ó bẹ̀rẹ̀ kẹta jì ọjọ́ mẹ́fà láti ṣiṣẹ́ àìjì ó kéré jù lọ́jọ́ márùn-ún àmọ́ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ monday kọ́lọ́nkọ́lọ́n kò sí ní ìrọ̀lù fún wọn jẹ́ lálọ́ tó bùkátà okun àlàáfíà àti agbára wọ́n yẹ já mbẹ́ àmọ́ jẹ́ra wẹ́lẹ́kọ́rọ́ ti rán mi sọ̀rọ̀ ọjọ́ kejì ni yàmù àràfà yàmù àràfà ti gbó lóní àyàfà àwọn tá di àràfà ní ká gbọ́ àwọn rẹ̀ àbí lọ́lọ́ àyọ̀sọ̀lẹ̀ ó ní àràfà ọlọ́run yìí ṣe àfọ̀pọ̀ fún wa lórí tá a ti síwájú nínú ẹ̀sà tí tó kù nínú táàlù nínú ọdún so iṣẹ́ olóore ó ń bẹ fún wa lẹ́yìn náà. Ah, ọjọ́ kejì rẹ̀ tó jọjọ́ kẹta ọjọ́ wednesday òun lọ́jọ́ ọdún oníyàmọ̀ náà bílẹ̀ bá ti mọ́ àwẹ̀ àwẹ̀wẹ̀ eid lẹ́yìn ìwẹ̀ eid tí bá ní tuntun àbálòkù náà ló ní tó mọ́ wọ́ mọ́ jẹ́ mú kọ́ ni pé aṣọ tó bá rún kó wọ̀run àríyìn lẹ́rìí nítorí wò ṣé ìdíjọ́ ọdún ọlọ́sìn mọ àwọn nípa ti fẹ́ mú sọ lẹ́nu kúrò nísìn àbí láti ibi ìjọ mẹ́rin àní náà wọ́n sì mú wá nísìn wọ́n fẹ́ mú sọ lẹ́nu kúrò nìyẹn tuntun wá mú ọ tí ò ráṣọ lọ lénìí tẹ́lẹ̀ ìfilẹ̀ lọ́la náà tó tún rí lọ ọ̀túnla ọ̀tún rí lọ má ṣe pé kò nípa ìwọ ní olórí burúkú ni wọn ó dẹ̀ pé mákẹ́ rẹ wà bẹ́ẹ̀ mákẹ́ hmm, kọ mọ́ sọ gbogbo ẹ̀dọ̀rọ̀ ẹ̀sìn pé àwọn kan fẹ́ ká fi ṣe lónìí bóò lè ṣe máa ń sáré kọ̀ǹkúlù báwọn mo fẹ́ ká fi ṣe lónìí mo fẹ́ ṣe lónìí àwọn kìnìyàn wọ́n burú gan wọ́n èdè Islam gan wọ́n èdè Islam gan wọ́n èdè Islam gan wọ́n fẹ́ bí ṣe ok wọ́n ti mú wá fún yín sí wọ́n fẹ́ bí ṣe ọdún bá ní sí lọ lọ lọ kalẹ̀ so kò dẹ̀ pọn dandan bẹ́ẹ̀ pé ètò gbé sílé tẹ́lọ̀ ló wọ̀ tó bá parí síwájú tó ó parí tó sì lè rí wọ̀ lọ́yídì wọ́n lọ tí ò bá ti parí má takùn sílé tẹ́lẹ̀ o alihamudulilayi pé àgbọ̀yé wa tẹ̀ fi jù bá mi àná ọwọ́ ayídì ni olóògbé tó yọ̀ yẹn mo gbé fún mẹ́bẹ̀rẹ̀ fífún lówó láti ju ọ̀sẹ̀ mẹ́rin kò dẹ̀ parí iṣẹ́ mi ṣá mo á dé bẹ́ẹ̀ yẹ̀sùn tó bọ́tì mo sáré pé kò sí ìran sókòtò ah, mo yẹ dúró sí lọ́rùn ó lè rò pé ṣé ìdìyànù àlàálà irun pàtàkì tó dọwọ́ wa o lẹ́yìn ọjọ́ ọdún ọjọ́ kejì rẹ̀ ọjọ́ ọdún ni ọjọ́ kẹta rẹ̀ ọjọ́ ọdún ni ọjọ́ kẹrin rẹ̀ ọjọ́ ọdún ni tóòrùn bá ti wọ̀ lọ́jọ́ kẹrin tọ́ amọ̀bẹ̀rẹ̀ ọ̀hún kọ́lọ́n kọ́sọ́ wa dẹ̀ mí. báyé sọ iná ni ọlọ́run ẹni tó dìgbà náà abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́n dẹ̀ka kọ́lọ́n dẹ̀ka dìgbà náà lọ. gẹ́gẹ́ bí dáa dìgbà náà nù. ẹ ọ̀sọ́bìnrin náà lá máa sọ abẹ́lẹ́ ọ̀hún èyí tí abéèrè tí ó fún wa tí ó sì wúlò fún wa ní kọ́lọ́n fún wa èyí tí a béèrè tó di pé a rí pé kò ní wúlò tó sì pé kò ní wúlò fún wa tọlọmọ fún wa lórí gbà mí ìyẹn lè máa béèrè tán lọ́wọ́ Ọlọ́run tí ò wúlò fún tọlọmọ sì fún ẹ gbà mí ìnìyàn ní tọlọmọ fún wa tó sì wúlò fún wa wallahu ya'lamu wa antum la ta'lamun àwọn ò tó wúlò àmọ́ ibi tó yí wa sí òun la mọ̀ ẹlẹ́ni ò béèrè ẹran lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run pé ẹran lẹ́yìn tó bá béèrè gan náà ni ó kàn ni ó tàn pa àmọ́ àwọn kan wà báwọn ní pé kú ẹsẹ̀ kan ni wọ́n ní wọ́n lọ ra gboléyà náà ni wọ́n á di di ọdún báyìí jẹ́mọ́ náà wọ́n fẹ́ di wàhálà wípé pọ́pọ́pọ́ kó sà ló bá kàn wọ́n lẹ́sẹ̀ ẹran yẹn tí wọ́n fi kú ẹsẹ̀ kan ni wọ́n ní ẹran ìpàdánù wọn náà ń bá sí mọ̀ ọmọ ènìyàn ẹ̀ láà lè mọ̀ àáfà lọ́lọ́run lọ́wọ́ ni àlámọ̀rí wa òfà wíìdù àmúrí ìlọ̀lọ̀ ìtumọ̀ ẹ̀nu àbẹ́lọ́run wọn dẹ́ ká ṣọdún ayọ̀ ká ṣọdún àlùbáríkà ká ṣọdún dùnú oore tí ń bẹ nínú iléyà kan lọ́kọ̀ pin kan wá aláìdẹ́kọ̀ ṣoṣo ọlọ́run ká má rí já iná ká má rí omi ká má rí gbogbo tó ń pè ní ewu pátá àbẹ́lọ́run kan lọ́kọ̀ lọ́wọ́ à gbogbo bíkíbi tó ní kálukú wa tá a ti sọdún fọlọ́n jẹ́ àṣẹdún ayọ̀ àwọn tó travel wọn ò ní wọn gbé o wọn ò ní wọn gbé o àwọn atáwọn bẹ́ńlẹ́ náà ní àbúrò nìkan wà ọ̀làjẹ́ kan ṣoṣo wọlọ́ ilẹ̀lá hàlọ́ wàlá kó wọ́tá ẹ̀rí lọ وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè méjì péré kálọ̀ ọlọ́ṣọ wọn tó múná lọ. ok ẹ̀rọ ìpè sáré báyìí ìbéèrè ìnáwó one two three yeah. four. Where is the number? Five. Yeah. Naam. Ọlọ́run bó láṣìírí láti pẹran ó wá láwọn tó fẹ́ fún lẹ́ran. Okay, okay ìran alápàtà ok ìyẹn ti ń pé ṣé a lè rẹran ẹran lọ́jà wọ́n ti pa kalẹ̀ káwá dín fáwọn èèyàn pẹ́ran léyà là jàǹbá nìyẹn déédéé tọ́bẹ̀ bá sílẹ̀ yóò túmọ̀ sí gangan ọ̀bẹ̀lẹ̀ sílẹ̀ yìí mọ́ ní òdínkù à ń parọ́ nìyẹn anábì anábì anábì lòdì sí ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alaihi wasallam sallam ní alimutasha bèbí mọ́ ẹlẹ́ ayọ́ ìtọ́ kálá àdéṣe lè bá fi fọ́ yóò apply lórí ẹni yẹn ẹni tọ́lọ́run ò fún ní nǹkan tó máa ń ṣe ibi ẹni pọ́lọ́run fún fáwọn ènìyàn ẹni yẹn ti wọṣọ èké òyìn ò dáa ẹni bá pẹran léyà ni máa ń fún ìrẹ̀ràn léyà èèyàn pẹran léyà ó wà ẹran pápá lọ́jà wa wá lọ ra ten thousand bẹ́ẹ̀ wá lẹ́rìn rí ẹ̀rìn kí ló fẹ́ gbà mẹ́ ni ò dá ni ò dá ibẹ̀ ni yẹn àgbọ̀dọ̀ mú lọ́rẹ̀ gan ẹ̀ẹ̀kan ti tó ẹni tó pẹ ẹni tẹ́ná wá tán ó ti tán náà ó ti tán àyà ń dọ́wọ́ pé ẹni ayé àti tán o òrèlè mo ra lọ́jà ní o àgbà fún yàn no problem àmọ́ kó máa pè é náà ẹran iléyà ẹran iléyà kan lélẹ́yìn òyìnbó.

náà yàtọ̀ ń bẹ yàtọ̀ ń bẹ láàrin àníyàn àti ká sọ orúkọ sí ẹran nígbà tá a fẹ́ pa ká sọ orúkọ àníyàn orí ọkàn ni orí ọkàn onímọ̀ ń gbé níta ti mọ̀ nípa náà ni kò sí nǹkan kan mìíràn wọ́n ní hádìhí òbíhíyàtì hádìhí lí wọlé hálìbẹ́ẹ̀tì ní iṣẹ́ àníyàn àníyàn kan tètè ó rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gánadín eh, pé ọ̀rọ̀ eh, ìmúra iye tí a níyàn ìṣẹ̀ṣẹ̀ láfùsù nìyẹn láfùsù ẹ̀rọ òun nìyẹn àní ẹ̀gẹ́gán orí ọkàn ni ó kì í dẹ́ni yorùbá sọ sọ́lọ́run mọ̀ pé ó ń pa ẹran yẹn fún yàn ni ọlọ́run ń bẹ láàrin pé ṣe nísìn níbi sáníyàn nìyẹn àníyàn kọ́ ní sàníyàn àníyàn ti gba wájú síwájú lẹ́yìn so àníyàn máa ń gba wájú iṣẹ́ ká tó ṣiṣẹ́ tó clear so ìyẹn kì í ṣe àníyàn sísọ hádìhí lé eléyìí fún mi àtàwọn ará lé mi ìyẹn ṣe àníyàn àníyàn kan náà pẹ̀lẹ́ náà ẹ̀ẹ̀kan náà táìmù ti lọ. Gbọ́gbọ́rọ̀ sí ni wọ́n ní ẹ̀jẹ̀ tí wọ́n tí wọ́n gbà àbí tí wọ́n gbé tí wọ́n wá sè tá a máa pè ń dánbọ̀rọ̀ àbí kárí ilé àbí dòsín ṣe é rántí ta ló jẹ́rí <laughs> ó máa ń dùn àrí wọ́n máa pè ń kárí ilé torí pé owó ẹ̀ kéré ó sì pọ̀ bó ṣe ń dí òní jẹ́ mbẹ́ tọ́mọ tó wá dín in pẹ̀lú gbogbo pa gbogbo ihò kankan <laughs> haramu ni kò dáa torí pé ẹ jẹ ni àwọn náà jẹ ní dáadáa àjẹrí ẹ̀wọ̀n kò dáa ọmọ àbá ṣe léèwọ̀ kò sì kò sálàáfíà ńbẹ kò sóore ńbẹ fún ni ọlọ́run tó bá ṣe léèwọ̀ fún ni so gbọ́n tó bá wọ́n ń tà ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wọ́n ń ta tí kì í ṣe ọjà wọ́n ta fọ́lọ́wọ́n àbòbí ọ̀nù sí ògùn dáa tábà pẹ̀nà léyà ẹnìkan ẹ̀ka fẹ́ dápẹ́ fún mi lẹ́jẹ̀ yẹn àní fún un kílẹ̀rì fẹ́ bọ́ ni bọ́ ni bọ́lájí ni àní fún ẹni bẹ́ẹ̀ lédi yé sí ayé ti da ìgbẹ́ sí da ìgbẹ́ sí tábà kúrò ńlẹ̀ ó lè bẹ́ẹ̀ á da ìgbẹ́ sí a lè fi ìgbẹ́ náà ká dẹ́kun pọ̀ mọ́ra wọn tí ò ní lójú sí wúlẹ̀ ah, à ṣọ́ àgbọ̀dọ̀ fún kẹ́kẹ́ bá ti mọ̀ kó fẹ́ ló fẹ́ jẹ́ àní fún ká tó ṣe wá sí fún gan ló dáa torí pé yí ẹ̀ bá ń jẹ ẹ̀jẹ̀ tẹ̀mọ́ ẹni yẹn nìyí ó ń forí ọkà ọmú àrùn tó lè tarẹ̀ jáde ọlọ́run nìkan ló mọ iye ẹ̀ ọmọ nínú tí ò pamọ́ òun náà ni kánsà kánsà kòkòrò ní kánsà ìmọ̀ gúrò ìmọ̀ dàgbà so wọn àti ìrógun ẹ̀ ló ogun ẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ogun ẹ̀ sì ń bẹ láyé gan pẹ̀lú àìmọ́ sí ìmọ̀ kò túmọ̀ sí pé kò lóògùn ó lóògùn tọ́ ká wá dáàbò ara wa kúrò níbi àrùn tó lè fa àrùn gbóògùn àbógbóògùn yóò pẹ́ gbogbo àṣẹ ká dáàbò ara wa ìsìlámù fẹ́ fún wa nìyẹn. Now, no? Ìbéèrè kan náà ni the message is like ìbéèrè wáyé lórí ẹni tí kò ka fátíà lẹ́yìn ìmáàmù léè tó lékè á ka fátíà lẹ́yìn ìmáàmù tá a bá ka fatia lẹ́yìn imam a ní so ẹni tó wá ẹni tí ó wá ka fatia lẹ́yìn imam tó wá síwájú imam ká ìyẹn náà kò dáa tó ìyẹn nínú kò sábúrú mbẹ títí ẹni tó kẹrun tó kírun tí ò ka fatia lẹ́yìn imam àbí ó kírun ó dànù kí kò ka fatia á dá raka ṣe ìkọ̀ fatia yẹn á dá padà so ẹni tí òun wá ka fátíà náà àmọ́ síwájú mọ́ mùká tán ìyẹn èyí kò dáa ó nínú o nínú òsì ìbàjẹ́ o àmọ́ nítorí yẹn ni ó kù díẹ̀ ká ṣòkìlẹ̀ so a ṣe sùúrù kí mọ́ mùká fátíà tó káàkà títí wa àdúgbò ṣe ń kà kájọ májọ kà. ẹni tó wá ń ka ẹni tó wọ́n wá kà tán tí mo fi rùkú irú ẹni yẹn ó máa rùkú pẹ̀lú mọ́mù náà ni ó máa rùkú pẹ̀lú mọ̀ kò ní dúró pé mo gbọ́dọ̀ kà tán pé tí wọ́n bá fi lè gbé níbi rùkú tí ò bá mọ́ mi níbi rùkú láka ẹ̀ ti bàjẹ́ mọ́ lọ́wọ́. ó ní ẹni tí ó wà lẹ́yìn ìmáàmù ó ń ka fátíà bọ̀ mọ́mù ka fátíà náà ni wọ́n ń kà á òun àti ìkàtàn mọ́mù ti wá rùkú kí ni ó ṣe yóò rùkú pẹ̀lú mọ́mù ṣókè ẹni tí ìmọ̀mù ìmọ̀mù wà lórí ìlú òun lọ́jọ́ ìmọ̀mù ní rùkú kò láǹfààní fátíà kí ni ó ṣe yóò rùkú náà pẹ̀lú mọ́mù náà òun náà nírun ṣùgbọ́n so amẹ́ni tí ó bá mọ́mù bẹ̀ láti bẹ̀rẹ̀ òun rántí kà àbótí ẹ̀ rántí kà òun ni àìkápẹ́ rẹ̀ ọwọ́ ẹ̀ ló ti wá. الحمد لله رب ìrẹ̀ nìyẹn bí wọ́n bá ti rùkú tí ó kàmáṣá àtàn òun ló fà fún rẹ̀ yóò dà padà abẹ́ni tí tuwọ́n lè onu ló dàrú mọ́ lọ́wọ́ títí títí títí títí tó fi wá ka fátíà méjì mọ́ gbogbo fún un ẹlòmíì nìyí á pé ti ń ka kí ó lọ parí lọ́wọ́ tó bá ti lè wọlé dọ́ọ̀lì fìtá gbàgbé ẹ̀ ka fátíà sí Allahu akbar wọ́n bẹ̀rẹ̀ jọ́ọ̀lì jọ́ọ̀lì ìṣòro á bẹ̀rẹ̀ o ti ka díẹ̀ báyìí kan akbar ẹni nínú máa tó ẹ̀ torí pé ó láǹfààní ó ka fatia ẹ̀kọ́ ni ò ní níbi tí sunna bá ti forí kọlu orígun ah sunna ni ó wọlé orígun lágbèdúró tó yẹ kó lé ènìyàn kó láǹfààní ẹ̀ wọ́n wá ń wa ima sunna tó sì yẹ kó ṣe orígun láì rí ènìyàn tó lọ ní ẹ̀dá kàti bọ̀. nọ́mbà. Thank No? Wọ́n fi ń kà pé. Tẹ́ bá ti mọ̀ pé mọ̀mọ́ ìmúta bá ṣe àpè ẹ mọ́kànlá lẹ́yìn ẹ̀ láti mọ̀. Bọ̀tẹ́ ẹ pé mọ̀mù tó ń gbé irun àkíjẹ́jẹ́ ni a lè sọ bóyá ó kà pé àbí kò kà pé ẹlẹ́mi ọlọ́wọ́ tí wọ́n ọlọ́wọ́ tí wọ́n ẹ kì lẹ́yìn náà ní sóde ẹ̀sìn torí kò sọ fún mi pé òun ò kà pé ẹ wá tọ́ba kí tán ah, imam irun tẹ́ kí ìyẹ ti ara jù iṣẹ́ káfájàjà nínú káfájà o ẹ̀yà dúkẹ́ kíkẹ́ kẹsùn ti ṣe ti yé pọ̀ pé wọ́n fásì yẹn àìsàn pé wọn kà pàtàkì mọ̀ pé tán bá kírun tán ké sókè wọ́n máa ń kà ẹnu wọn kàn yá níbi ìdákẹ́jẹ́ ni bó dẹ̀ ṣe rí lóòótọ́ ìnú tá a bá máa ń kà sókè tá a bá máa ń kíwẹ̀ sókè ẹnu wa kì í yá bíi ìdákẹ́jàkà mọ́hùn mi lè pẹ́ níbi kó pa péjì kan níbi ìrun àṣùbà ìrun ìṣáì tó bá ti di pé zúrì báyìí ọlọ́wọ́ ti ẹ̀yin náà fẹ́ ka bó ṣe máa ṣe máa ń ka yẹn nìyẹn ẹ̀fẹ̀ ni pé ẹ̀ sì gbé kájú àyà mẹ́ta lọ títí rògbò báwo táwọn máa ń kíni lẹ́yìn ẹ̀dọ́ máa ń ka odidi péjì kan àmọ́ wáyé lẹ̀ wasallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa rahmatulahi wa barakatuh